بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه آل الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ fún Ọlọ́run ọba ọkọ àwọn aláṣẹ ẹka dúpẹ́ ó sì dúpẹ́ fún ara rẹ̀ Ọlọ́run ọba ìlẹkẹ ọlá ọkọ àti ẹka dúpẹ́ Ọlọ́run ìwà kọlu alhamdulilayi wa salamu ala ibadihi alladhina istafa Ọlọ́run ọba ni ọkọ ẹsẹ sọ pé pẹ̀lú kọlọ Ọlọ́run sì tún máa ma dúpẹ́ fún ara láwọn àyè tó pọ̀ nínú Al-Qur'an al نبدأ سورة الفاتحة الحمد لله رب العالمين سورة الأنعام أبي عم خالد أبي أبي عرف سلام الفاتحة أنعام الحمد لله أنا لله تبرير سورة الكهف الحمد لله لله تبرير فاطر الحمد لله لا بيلك لا تبرير وله الحمد في الآخرة والأولى سلام الله تبرير نبيلك nípa rí àtẹlẹ ìpìlẹ̀ bẹ́ẹ̀ sì ni ọpẹ́ yìí èyí tí gbogbo olùgbàgbọ́ òdodo kẹgbẹ fún gbogbo alámàrí wọn nínú àlùjá náà yìí Ọlọ́run bá fọdà kókó ṣe ìyàtọ̀ ìfọkàn wa bẹ́ẹ̀ wà á fi rúdà wá wọn á ní alhamdulillahi rabbil alamin tó nígbà tó lọ́wọ́ bá tó sọnù sọ́lọ́tù sọ́lọ́tù dùmà Ọlọ́run bá ilé kí ọlá ó ní pé ọ̀kẹ́ ilẹ̀ alhamdulillahi rabbil alamin nígbà tó lọ sọ̀rọ̀ àlùjànnà tó ajẹ́ pé ọ̀rọ̀ ọ̀pẹ́ yìí kó tóbi púpọ̀ ìdá ti gbọdọ̀ máa dúpẹ́ fọlọ́ ọba lórí ìgbórí ìdá ti gbọdọ̀ ti gbọdọ̀ tó tọ́lọ́ ọba lọ́pẹ́ ṣe ẹ̀dá dúpẹ́ kò dúpẹ́ ọlọ́ngàgà fúnra rẹ̀ dúpẹ́ fúnra rẹ̀ kò sì gbẹ̀yìn fúnra rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò sì dúpẹ́ fọlọ́ ó tó ní ẹ̀yìn tọ́lọ́ ọba tọ́ sí ọ̀yẹ́ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá ànábi sọlá ń sọ fọlọ́ ọba ìdìbò la tọ́ sọlá ọba bá ti fún ara rẹ̀ bí ànábi sọlá ọba rẹ̀ sọlá ń ṣe fún táwọn sàábé náà sì gbẹ́yìn nínú pé wọ́n dúpẹ́ fọlọ́ ọba lórí gbogbo títí wọn àwa tá a jẹ́ olùgbàgbọ́ òdodo náà lẹ́yìn wọn àwa náà ó ṣe kíni o á ń pè ìjọsìn ọpẹ́ láti máa dá fọlọ́ ọba ìdìbò ọpẹ́ ní fọlọ́ ọba lórí gbogbo èyí tó dùn kọ́míkù yìí èyí tó mú tọkànlẹ́nu lára ẹ̀ lábẹ́rẹ́ náà ni á ti kí ni o á gbà fọlọ́wọ́n bá a dúpẹ́ fọlọ́wọ́n bá lórí gbogbo àwọn ètùtù rẹ̀ ni ó dà àwọn bàbá wa lẹ́yìn yorùbá tó kú bá tó kú tójú kú tára ó ti sọ pé aláfàdúpẹ́ lọ́lọ́run láfàdúpẹ́ ni lọ́wọ́ ti pa yìí ńlọ́mọdé bẹ lẹ́yìn ìbò ṣe pa lọ́nà ọ̀rọ̀ ọ̀bá ní kú tó ní kọ́kọ́ sọ lọ́rùn kọ́ sákàkiri àdúgbò kí lábẹ́ ṣe é tàjẹ́ kọ́lọ́wọ́n bá olóní ọpẹ́ lórí gbogbo nǹkan tó ṣe fẹ́ dàá fẹ́ dàá bá ti dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ oore rẹ̀ lọ́pọ̀ tó máa pọ̀ sí ìjọ tẹ́jọ́ ọba ti dúpẹ́ mọ́ oore rẹ̀ tó wù yóò tó náà yóò tó máa dín kù síwájú ọlọ́wọ́n bá lọ. torí kí ọlọ́wọ́n ti gé rẹ̀ fọmọ bá dàbọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òun náà lẹ́ni kí ọlọ́wọ́n bá sọ di Al-Qur'ani kalẹ̀ fún nínú òru àbí nínú oṣù Al-Qur'ani yìí ó sì jẹ́ ọ̀dà lẹ́nàtì wọ́pẹ́ yẹ láti mìíràn lọ́kọ̀dà wà lọ́kọ̀ọ́d. ìmọ̀nà lọ́jọ́ fáwọn ènìyàn bákan náà àwọn àlàyé tó ti nú ìmọ̀nà wá bẹ̀yẹ̀ láti mìíràn lọ́kọ̀dà àwọn àwọn àlàyé ọ̀rọ̀ tó tó ti nú ìmọ̀nà wá wà lọ́kọ̀ọ́d àti títí òfin yà láàrin rà tòlódò a máa sọ pé aláàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ a máa sọ pé aláàrin ìmọ̀nà àti ìsìnà a máa sọ pé à láàrin rọ àti òdodo tó al-Qur'an al-Karim òní al-Furqan tó anabi sallallahu alaihi wasallam wọn ló lóore jù lẹtọ wa ti filawa rẹ wọn tẹsí fún dọ́rọ̀ tá a rẹ pẹ̀lú malakul Jibril alaihi salatu wassalam ọlọ́mọba wa kẹ́ anabi dáadáa báwa kẹ́ àwọn ará léèrè àtàwọn tá a léèrè báwa kẹ́ gbogbo olùkọ́lé lánàá wọn pẹ̀lú dáadáa tí bá tún sílẹ̀ lẹ́sẹ̀ ìṣẹ̀lẹ̀ ojú ẹ̀ náà àwọn bí ọlọ́wọ́n bá nínú ọlá rẹ̀ àtẹ́gbára rẹ̀ tó kórè kó sèmi àtẹnìkọ̀ kan wá nìkan nínú olùtẹ̀lé lánàá wọn ọlọ́wọ́n bá kó sèyí ọ̀nà ti wà pẹ̀lú wọn. lónìí insha Allah ta'ala ti ṣe ọjọ́ tòlẹ́tà èyí ti ọjọ́ ẹlẹ́ẹ̀kẹfà nínú oṣù Ramadan àbíbẹ̀ náà pọ̀ jù. tòlẹ́ tún wó pé bóyá mi ti wá ti káàdì tóbi mẹ́fà tọ̀ ìbí wọn máa lẹ́nu ó sì kà ní. Dá yóò kí ni ìtumọ̀ rẹ̀? Gbèdé awúsá ni a ti sọ fún wa. Gbèdé èdè awúsá ni ẹ̀yin sọ di Yorùbá ni Yorùbá láìpẹ́ ni. Kàtíkà àlìkáwà ní ká àlìkáwà ní ilẹ̀ pé bẹ́ẹ̀ náà lè sẹ́yìn máa sọ nínú àlùwàlá òkárí àlùwàlá lédè yorùbá ni òkárí àlùwàlá òkárí ẹsẹ̀ gbìyànjú ẹsẹ̀ gbìyànjú ẹsẹ̀ àlùwàlá ẹsẹ̀ ẹsẹ̀ gbìyànjú àlùwàlá sísá ní sè ha àyọ̀ ní òkárí àlùwàlá tí a bá ti kárí òkàlùkọ́ gbalẹ̀ lọ. olùkọ́ ha ìdí awúsá mi tó ọlọ́ ẹ̀mí ó pé ẹ̀mí ó pé o pé àgbà pé mọ́kàndínlọ́gbọ̀n tàbí ọgbọ̀n àmọ́ àti sọ pé yóò ti ká rẹ̀ nígbà tí èdè lè wà nínú àwọn èdè ní ìtọ́lá pálawọ́ ní èdè yorùbá ìdálélé wa. tá òní ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹfà tó sọ̀rọ̀ mọ́ nígbà tí a wà nínú ọdún ẹgbẹ̀jì ọdún àti ọdún mọ́kàndínní ogójì tàbí fífọ́tín thirty nine. nínú tẹ̀síìrì wa tí a ń ṣe ní masjidu nawal ní afẹ́lẹ́ ìyá nílùú ìsẹ́yìn jẹjẹrẹ fúnra rẹ̀ àtúntẹ̀síwájú lónìí nínú Suratul Baqara oní àní àtiwà tí àsíá ọ̀rọ̀ ọlọ́run ti tó fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ nínú rẹ̀ àyà ẹlẹ́ẹ̀karùndín ní àádọ́rin oní àní àtìgbè dé ìdíkọ́lọ́ bàbá fún wa ní àǹfààní dé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد علمتم الذين اعتدوا منكم في السنة فقلنا فقلنا لهم كونوا قردة خاسئين وما وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا تبا فارد ولا ذكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قال إنه يقول إنها بقرة إن يقول قال إنه يقول إنها بقرة صفراء لونها تضر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقر تشابه علينا إن البقر تشابه علينا وإن

فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله ويريكم آياته لعلكم تعقلون ọlọ́run tí ọlá rẹ̀ gbájú lọ ó tún wá ń pe àwọn ọmọ ìsirẹ́lú lákèésí ọlọ́run ni wọ́n là kọ́ ní àìní tó ń pàápàá ẹ̀sìn mọ̀. فقلنا لهم kúnú kírọ́dàdà nǹkan ọlọ́run ní pé kápá ẹ̀dìmọ̀ làkọ́dé ó túmọ̀ wípé ìkan ọ̀rọ̀ nípa ọwà nínú ọ̀rọ̀ yìí lam tó wà níwájú yẹn níbi làkọ́dé yẹn lam yẹn jẹ́ èlùkọ́ta ìbúra ni kọ́ọ̀dì òun wá tọ́jú ahápò tàkì ara ti ta pé máa ń kan ọ̀rọ̀ nípa tí ọ̀jẹ̀ ká tún rí iyì méjì nínú èyàn nípa ọ̀rọ̀ tá a fẹ́ sọ ní ẹ̀yìn rẹ̀ ẹ̀kọ́ di bá wa. kọ́ọ̀dì sì ni o lè tẹ̀lé máa wí àìwá sì lè tẹ̀lé bá a ṣe pé mọ̀tọ́ wá lè wọn náà sì lè ṣe kí ni o lè tẹ̀lé ìtumọ̀ rẹ̀ ọkàn ti kíni o yọ yàtọ̀ síra o nígbà tí a bá ń lò pẹ̀lú mọ́wé àtàn ọ̀rọ̀ nípa ni ṣùgbọ́n tá a bí lò pẹ̀lú mọ̀tọ́rìrùn ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tá a kàn nípa kó ṣeé ṣe kó lè rí bẹ́ẹ̀ kó sì ṣeé ṣe ó lè má rí bẹ́ẹ̀ kọ́díyà kúl kọ́díyà kúl ó ṣeé ṣe ó lè jẹ ó lè jẹ kí ti pàápàá ayò ní ọjẹ nígbà ní kọ́ni yà kó yìí túmọ̀ ẹni pé wọ́kọ́ni lá yà kó yìí ó sì ṣe é ṣe fọmọ jẹ kọ́ni yà dùhà wọ́kọ́ni lá yà dùhà àmọ́ tọ́bi fi wọlé tọ́ máa wí yọ kọ̀ọ̀rọ̀ nípa yìí torí ẹ̀ láàmù tó wá níwájú yìí ọjẹ́ láàmù tó gbà wájú ìgbọ́n láàmù yẹn lè kọ́ta ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá wọn fẹ́ sọ yìí yìí ọ̀rọ̀ tọ́lọ̀ wọn fẹ́ sọ yìí ọkàn nípa pẹ̀lú nǹkan mẹ́ta yìí. níta àti fọ̀rọ̀ nípa mẹ́ta lọ́lọ́kọ̀wọ̀ nítorí pé kí èméjì ọmọ rí ààyè wọlé nínú ọkàn àwọn tọ́lọ̀ wọn bá ilé pẹ̀lú apá tí ìbá kúkú ṣe bẹ́ẹ̀ ni kí ni ọ̀wà pa gbogbo àtẹ̀tẹ̀ máa kó gbogbo àwọn ìṣòro ìwá. ẹnu máa kọ́ pàṣẹ pé antum alimtum lẹ́bí ní aṣáájú àwọn ẹ̀kọ́ ti sábẹ̀. antum tó bẹ́ẹ̀ bá ti fa antum ti alimtum alimtum lẹ́bí ní aṣáájú àwọn ẹ̀kọ́ ti sábẹ̀. ẹ̀sìn tún lè gbá wọn sẹ́yìn náà alimtum antum lẹ́bí ní aṣáájú àwọn ẹ̀kọ́ ti sábẹ̀. ṣùgbọ́n torí iye méjì tí wọ́n fẹ́ wọnú ọ̀kẹ́ni tá à ń bá sọ̀rọ̀ àtàyè fẹ́ gbá ní gbọ́ ẹni tá a dúdú ọ̀rọ̀ kọ́ látara àti fi wọn wọ́n jẹ́ pé àwọn ìkan nípa sáàfi kan ọ̀rọ̀ nípa òǹdè sáàfi di ọ̀rọ̀ mọ́lẹ̀ tí ò ní sí ọ̀nà àbáyọ fún iyèméjì nínú rẹ̀ wá bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ ni alikọ́sàmù ìmọ̀kọ́jà ìbúra sí ọ̀pamọ́ ọ̀pamọ́ kọ̀ọ̀kan síta ìbúra tó pamọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà wọn láà láàmù yẹn náà nínú kan ọ̀rọ̀ nípa ni bẹ́ẹ̀ náà ní kọ́ọ̀dì bẹ́ẹ̀ náà ní kọ́ọ̀dì náà wà. tọ́jẹ́ pé wọ́n takùdí ìtọ́pá alimọ́sílẹ̀ ni pé wọ́n mọ́ ní lakọ́dì àyẹ̀wò tó ó túmọ̀ yìí pé ọlọ́run kan ọ̀rọ̀ ní pátápátá bẹ́ẹ̀ yẹn gbogbo ẹni yóò lọ́ba tó ṣe ìbí ni á àárẹ̀ ń tẹnu ọ̀kan lọ ẹni bẹ́ẹ̀ ọlọ́run tó wá sàlékún àmójì nínú irú ọ̀kẹ́ níbẹ̀ lẹ́yìn bàtà ti múlò àwọn ọ̀rọ̀ báyìí wá. ọlọ́run bá ń sọ fún àwọn ìsirẹ́lẹ̀ ojojú ọ̀rọ̀ kan wọn pé wọ́n làkọ̀ọ́nì àlejò pàápàá dájúdájú tí èméjì ò sí bẹ́ẹ̀ ẹ̀yin náà ti mọ̀. ọ̀rọ̀ yìí ọmọ ìsirẹ́lẹ̀ ọlọ́run lójú ẹ̀kọ́ ìyẹn ní kọ́lọ̀ sọ fún ọ ẹ máa mà dájú wà àrọ́tún màáyí pátántá má ẹ sì nímọ̀ tó pé lórí ọ̀rọ̀ yìí. àwọn ni lórí ọ̀rọ̀ wọn ni alladhina i'tadaw minkum àwọn tí wọ́n tayọ ààlà tí wọ́n ṣàṣejù minkum nínú yín tí wọ́n sì gbẹ́rù kan nínú yín. ẹgbẹ́ àwọn ìsirẹ́lì náà ni wọ́n láwọn bọ̀ àwọn tẹ́ ń pè lọ́làjú ayé nìyẹn tẹ́ ń pè áà wọn kọ́ láti wáyé hàn wá kí wọ́n lè sọ lọ́wọ́ mú wa fún wa tó bá jẹ́ fáwọn ni wọ́n mú ọ̀làjú wa níjọ́ táwọn ò ti dé èèyàn kọ́ níjọ́ tí wọ́n jẹ́ ni tí wọ́n mọ̀ sí Islam darí subhanallah gbogbo àwọn ìmọ̀ yẹn ti sọ fún wa gbogbo àwọn ìmọ̀ tẹ́ ń wò ní ma òbí òní ìmọ̀ ìjìnlẹ̀ tẹ́ ń wò yìí lọ́dọ̀ mùsùlùmí. ẹ̀tọ́ bá ti lọ béèrè nípa ìtàn Spain Andalus tọ́ba lọ béèrè bí Andalus ti rí lánàá bí àwọn wọ̀nyí ti wọ inú Andalus wọ́n fọ́ Andalus wọ́n pín sí aliborotibal borotibal àbí borotibal sẹ́kìn ní Portugal tó ẹ̀rí pé ìdílé lárúbáwá aliborotibal ọ̀sán àwọn àmì ò ti pè ní alibẹ́rẹ́tẹ̀ bọ́ọ̀lù pẹ̀lú wáìnì ìyẹn pẹ̀lú kọ́ òní wọn pè ní kí ni o pọ̀tùgà. ọlọ́run ní ẹtì mọ̀ ó túmọ̀ ìpé ìmọ̀ yìí pẹ̀lú tọ́lọ̀ ń sọ fún wa yìí ọlọ́run kan ọ̀rọ̀ nípa nípa ìdí tí àwọn ẹ̀sìn rẹ̀ nígbà tó táyọ̀ àdá oríṣiríṣi. àwọn wa ní máa pè wọ́n ní ọlọ́làjọ ayé fáwọn ni wọ́n kó gbogbo dáadáa kan wáyé. torọ́pọ̀lọpọ̀ ọmọ yìí dọ́ mùsùlùmí ní ìpìlẹ̀ rẹ̀ tẹ́lifí tí yẹn bá ka ìtàn Spain tí yẹn bá ka ìtàn Spain tí yẹn sì ń gbọ́ tí ìtàn yẹn jáde lórí wọn ò ní sọ fún yẹn tó bí fún wa jáde lójú yìí. ìwúlẹ̀ ṣẹ̀yìn ìdá màdámà nùkọ́nù fàlà ayọ̀wọ̀ ọ̀rọ̀ bìtì ìbí àyìn ṣe yìí ń dáná àlejò ìdákọ́ nàbàbọ̀n àyìn áhìn àndàlùsẹ̀ lápọ̀lẹ́sà ọ̀rọ̀ bí àdéhìí ṣe lè kọ́ omi òkè bá ẹ̀kọ́ lè má sáájì dáa. قد صارت كنائسنا فيهن إلا نوافذ وصلبان لمثل هذا يضب القلب من كمد إن كان في القلب إسلام وإيمان إن كان في القلب إسلام وإيمان أبو زيد الرملي ọkọ orin tọpọ nípa ọ̀rọ̀ spain kò sì ṣubú torí tí yẹn bá wọ spain nígbà yẹn a yóò fi káàdì ọlọ́wọ́n bá ìrèké ọlájà orílẹ̀ ọ̀dà spain tó ṣe pé gbogbo ẹ̀ green sábà sọ pé green ọ̀sọ́ nìyẹn ọ̀sọ́ ti gbogbo ilẹ̀ wọn jẹ́ lọ táwọn ewéko wọn dá atẹ́gùn tó nọ́mà ní ọ̀fẹ́. síbẹ̀ yíyẹ padà bá ìjọba yẹn àbá ìsọfẹ ní kó lè ṣe ìdá màdá mánu kò sọ ọnu gbogbo nǹkan pátálá yìí tọ́bi ti pé báyìí tó patọ́ parí tó ti pé sábà yìí lọ́kù sọ́ọ̀nù ló kù jẹ́ ọmọ bá nǹkan náà ó tún máa dínkù. bàlá yóò rọrùn ọ̀bẹ pé ibi ní àìsí ìsàánú ìtẹ̀mí ayé yìí ẹ̀sán jẹ́ yíyá ìtẹ̀mí ayé kọ́mọ́tàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn jẹ́. wọ́n ní hali ń jà akànyọ́lá ní káàkiri ni o àlè ìjà kó nyàmbá o sẹ́yìn lérò yìí lọ́dọ̀ àyìn àlè andalusi nípa àwọn ará andalusi làkọ́dé sàrọ̀ bí hadithi lẹ́fọ́ omi òkúba àwọn arìnrìnàjò wọ́n gba ìròyìn ọ̀rọ̀ gbígbé ní ti pàtàkì lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n gba wa tó kálukú wọ́n gbé fáwọn èèyàn wọn bá tó ní pé á ẹ ti wọ spain ti fẹ́ andalusi á andalusi fọ́ haifil masajid gbogbo àyè tí mọ́sálásí wà kọ́dé sọ́ọ́rọ́ ti kí nà á gbogbo ẹ̀ sì ní chọ́ọ̀chì ni wọ́n ti sọ ní chọ́ọ̀chì. máa fi yín nà kò sí kẹta tó wà náà mọ́sálásí yẹn ìdá àyàwó àkéèmù wọn sọ̀rọ̀ báàlù agogo àti tòrí náà nǹkan náà wọn lọ kọ sí i. lẹ́yìn náà ti gbọ́ lórílẹ̀‐èdè wa ìtọ́ sọ pé wọ́n yí odidi mọ́tì wọ́n yí sílé ìkàkẹ́kẹ́ subhanallah fani lè mẹsẹ̀ hàzà yàtọ̀ òkòlùkọ́ níbi ní nkàmà látara gbogbo àwọn ọ̀rọ̀ tó tilẹ̀ ń tó yìí nǹkan fi lọ́kọ́lẹ́bì ìsìlámù wá ìmánu nǹkan fi lọ́kọ́lẹ́bì ìsìlámù wá ìmánu. sọ́yìn pé ìsìlámù àbí ìmánu bá bẹ̀rẹ̀ ọ̀kan tí ìbá gbọ́ bí ọ̀rọ̀ pé ìdílé a ọkàn bàjẹ́ ojú ti dà òkè. a ní pé wọn lọ́lọ́jà gbàdúrà ayé òbí jẹ́ ayé ni wọn àwọn ẹ̀sẹ̀ ẹlòmíì ò ti ní aa ah, agbárí ọmọ ya fún wa agbárí lélẹ́ yìí ọmọ ya fún wa ewu mọ́ ti tó kílé yìí yọ ọlọ́run fa àtẹ̀sí ọlọ́run fi àtẹ̀sí àwọn mùsùlùmí wọn ti gbìyànjú àwọn ọkọ̀ tó lágbára jù bẹ́ẹ̀ lọ́wọ́ síwájú síwájú. tọ́ ọlọ́run lẹ́sìn mọ́ alẹ́ ní àjàdá omi nǹkan fi sáré sí àwọn tí wọ́n tayọ àná wọ́n sàbẹ̀wò wọ́n sàbẹ̀wò kan rí nínú yín wọ́n sàbẹ̀wò kan rí nínú yín ẹ sì mọ̀ wọ́n o. ayé fèrè ṣọ́kùnmí lẹ́sìn akàmọ́ ọkọ̀ bí kì í ayé ẹ sì mọ̀ dájọ́ dá lórí wọn àwọn ìjọ yẹn tábùtà àwọn àwọn ìjọ ọlọ́jọ́ àdínì ọjọ́ là ń ní tábùtà tábùtà àwọn tí wọ́n ti àtẹ̀jù nù yín ẹ mà dájọ́ tọ́lọ́wọ́n bá ilé kí ọlá dá fún wọn ọjọ́ sàtẹ̀jù jọ sàtẹ̀jù jọ sátọ̀dẹ̀ tẹ́lá ń pè ní sábùtù ìsùn kí ni tó máa sábùtù ìsinmi bíbẹ́ ọ̀pọ̀lọ́lọ́wọ́ inú Al-Qur'an waj'alna nawmakum waj'alna nawmakum subata àbí ẹ̀kọ́ ni ọlọ́run tó oorun ní ìsinmi fún yín láti sọ ìgbà torí kó dìde ó ti dà tó dìde lọ́dọ̀ àwọn èèyàn yóò mú àhàdì ọjọ́ tá a bẹ̀rẹ̀ ẹsẹ̀ ọjọ́ àkọ́kọ́ làwọn èèyàn ti ní. sẹ́ńpé sọ́ndé àbódà pẹ́lẹ́ pẹ́lẹ́ ọjọ́ ọ̀sẹ̀ àbí bẹ́ẹ̀ pẹ́lẹ́ sí bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí náà ni. tẹ́lẹ̀ ti pẹ́lẹ́ fi kọ́nu kàlẹ́dà yìí ni. ṣèbí rẹ́ẹ̀dì lẹ́ẹ̀fi kọ́ ọ parí ni àbọ̀ bẹ̀rẹ̀ ńgbà yẹn. ẹ sọ̀rọ̀ ẹ̀rọ àwọn òwe wọn wá tẹ̀rí mọ́lẹ̀ wọn bá ti tẹ̀rí mọ́lẹ̀ wọn wọ́n náà jìbìtì kan nígbà ọjọ́ pé ilé ọ̀lẹ́ sí kàlẹ́ndà yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹtì fèrè ẹ̀dì kọ́ pé ọjọ́ sunday yìí ò lọ tẹ́bẹ̀rẹ̀ àbí kílẹ̀ ń pè ní weekend wọlé weekend weekend ebi sábùtù ni àbí ahadi ni weekend sábùtù ni tẹ̀lé báyìí ẹ̀yin náà tó sọ pé weekend ìgbà tí ọ̀sẹ̀ parí òun náà lè sábùtù tọ́sẹ̀ bá parí sábùtù kí lọ́sẹ̀ wà bẹ̀rẹ̀ ní ahadi ní sunday ọ̀sẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ẹ̀yin náà lè yín o ẹ̀yìn alákọ̀wé àbí alákọ̀wé bẹ ọ̀kàwé ń bẹ ọ̀mọ̀wé wà ọ̀mọ̀wé ni torí ọ̀mọ̀wé ara wọn máa ń kalẹ̀ nítorí bá jẹ́ ọ̀kàwé kẹrànkẹrán ni wọ́n máa ń ṣe ẹ̀fúrasì ẹ̀fúrasì ọ̀mọ̀wé wàlúwàlú ẹ̀rí ẹ̀yìn yóò ti rí ọ̀sùn sí pé ṣùgbọ́n kàwé ẹ̀ẹ́rì ẹ̀mblẹ́mù Yorùbá lẹ́ẹ̀kẹrẹ báyìí ẹ̀mblẹ́mù Yorùbá ẹ̀ẹ́rì pàgàdàpàgà tó tún ré yóò díje kí òní tọ̀ ní àbẹ́yìn rí wọn ni tẹ ẹ bá tún bá wọn pàdé nu yúnífọ́ọ̀mù báyìí à sọ́kẹ́ ọ̀gá yóò máa sọ àwọn èbú ranù kan èbú tí wọ́n fi ba yé jẹun náà ní ọmọ sùn èyí sọ Yorùbá kó jájọ lọ ká sí mi ọ̀ náà sànú fún wa a sì tún rán ìjọba wa létí wọ́n dẹ́kọ̀ wa padà dédé wa nǹkan lùkọ́ sí mi tá a bá fi èdè èdè Yorùbá tá a fi kọ́ iṣẹ́ àgbẹ̀ ọmọ wa ọfẹ lọ nípa ìlànà àgbẹ̀ ẹ wá fi yorùbá kọ yóò yé sí èdè ó tí òsì òsì ọjọ́ pé fọmọ bí orí kó mẹnu ẹni tó bá fẹ́ kó èdè pé òun fẹ́ ṣe english o ẹni kó wọn lọ fi english kọ olóhùn fẹ́ ṣe ìmọ̀ nǹkan ìmọ̀ nǹkan ọ̀gbìn lápẹẹrẹ kò sí lédè wa ọfẹ ṣe ìmọ̀ sílò kó ṣe kíni o kó ṣe lédè wa àwọn tó gbádùn náà bẹ lédè wa ẹ bá béèrè ọmọ mi pé kọ́ńtàlásì kí ni yéṣu kọ́ńtàlásì fúlàní yóò máa wù ọ́ báyìí kọ́ńtàlásì kọ́. béèrè lọ́wọ́ máa gbẹ̀gbẹ̀ kí láàbàdà á ti la hawla wala quwwata illa billah yóò di àdá àdá nínú gbèsè ayé àgbẹ̀ ẹ bàbá ẹ jókòó ẹ máa tó dé ní o tèbódè dì tèbódè ta ebi ń ti béèrè lé ìbò èmi àgbọ̀ pé tẹ́ ń béèrè mu. la ilaha illallah tọ́ ahadu lọ́jọ́ bẹ̀rẹ̀ yọjọ́ àkọ́kọ́ alẹ́ ahad àbí qul huwa Allahu ahad ọlọ́wọ́n bá kíni ọ̀kan ṣoṣo ọjọ́ àkọ́kọ́ ònìyẹn. alithnain látara ìtìnáàni náà ni ọjọ́ kejì àfọlàtà látara sàlàtà ọjọ́ kẹta alẹ́ arbi'a látara arba ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin alkhamis látara khamsa ọjọ́ ẹlẹ́ẹ̀ka aljumu'a ọjọ́ wa lọ́jọ́ àkójọ papọ̀ ọjọ́ àkójọ orúkọ wọn lẹ́yìn sọlẹ yorùbá ẹ ẹkú ti ẹ gbádùn lọ́jọ́ yorùbá ọjọ́ ọdúnmọ àwa lọ́jọ́ ẹ bóòlù ẹ ti ṣe mọ báyìí bẹ ọjọ́ tó lóore jù nínú gbogbo ọjọ́ ayé àwọn yẹwúdí wọn dúkọ bọ sáwọn lọ́wọ́ Ọlọ́run ni ó ṣe pa wọn nàṣọrọ dúkọ bọ sáwọn lọ́wọ́ Ọlọ́run ni ó ṣe pa wọn àlékún mẹsìlám lọ́lọ́run fi kẹ ẹ wá fọdẹ ó ṣe dẹ ìdáwòlè wọn yẹn tí ọkọ ti kù ìwà rẹ ọdá ni ọ̀nà tí ọ̀dà lọ bàtà wọlé sẹ́ kí ló dé ojú àtẹ̀tì mọ́ lọ ṣẹfà ní ọjọ́ ẹ̀sìn. ọlọ́nkọ́ ọlọ́nkọ́ sànù fún wa o. tọ́ ọjọ́ ọdún máa lọ́jọ́ àkójọ ọjọ́ kan wá tẹ̀lé ní ọjọ́ sábùtù sàdìpé lọ́jọ́ ìsinmi. tètè pé bẹ́ẹ̀ ń ṣẹ́rí àní wa mú ní ìsinmi là ń sọ̀rọ̀. ẹ̀ ọ̀ ní ẹ̀ mú ìsinmi tó láti òun. àwọn Yorùbá náà wọ́n ti ní jẹ̀díjẹ̀dí ọmọ akọ̀wé tí wọ́n lọ́nà fún ọdẹ ọ̀nà fún ọmọ Sunday èyí tẹ̀ sí ní Sunday tẹ́rí báyìí tẹ́ẹ̀bà sí mi ọyẹ mi àbí ni torí pé wàhálà ògá má tún dààmú ọ̀nà ọ̀rẹ́ lójijì ọjọ́ ọmọ ara ọ̀nà ọmọ pé ẹ má jẹ́ àtàrà wa sínú ọjọ́ ìsinmi kankan pé mọ́jọ́ júmọ́ à tọ́lọ́ ń pè júmọ́ àlọ́jọ́ ìsinmi rárá ọlọ́ni yáyọ lẹ́bí ní amánú ìdààmú díyàlẹ́ sọ́lá ti mi yọ obìnrin júmọ́ àti fásitì ilé àdékìrì ńlá ni wọ́n dá òrí báyìí yá. tí wọ́n bá ti pèpè lọ́jọ́ júmọ́ àkókò sọ́lá tó báyìí ẹ fi iṣẹ́ káràkátà yìí sílẹ̀ ẹ pọ̀ tẹ́tẹ́ fásitì ìmọ̀ kó tó di wípé wọ́n pèpè fún sọlá tó dùn wá. nígbà tá a bá tó ṣe sọlá tó dùn wá àtẹ̀kọ́ ọlọ́dún kan yìí náà kó bí yá ti sọlá tó fantasiro mi àwọn ẹ̀wà rẹ̀ dákò mi fábùlì ìlànà wà kúrò lọ àtẹ̀bí wọn. واذكروا الله كثيرا لعلكم تفلحون ọlọ́run ní tí wọ́n bá tún parí sọ̀láàtù tẹ parí sọ̀láàtù náà fantasiru fil ọ̀sìn ẹ̀fọ́ ká sórí lẹ̀ wàmùsàkùn mi fọ̀tì là ẹ máa wájú ẹ̀gbọ́n ọlọ́run ọba ṣe ìyẹn tí a ti ti ọlọ́run jẹ́sùn ló ẹ máa wà á jẹ́ pé atọ́parí inú àtàn àtúntò ti fi tẹ́ náà kò sí wọn wàhálà sí wa. àwọn wọ̀nyí àwọn tá a sọ yìí àwọn àfihàbù sáfì ọlọ́lẹ̀ ti mọ bí ìdájọ́ wá ti rí ní tá a ti fún ẹ mọ́. وذلك أن الله حرم عليهم العمل والصيد في ذلك اليوم ليتفرغوا للعبادة ọlọ́wọ́n ba ọba tó tóbi ọlọ́wọ́n ba yìí ó tẹ̀lé wọlé wọn lórí kó sẹ́lọ́jọ́ sábà yẹn ó sì tún tẹ̀lé wọn lọ́wọ́ lórí kó sọdẹ pàápàá jùlọ ọdẹ nǹkan lórí tẹ̀mọ̀ fáwọn èèyàn ìdàkejì tọ́lọ̀ ń bá ní àtìláńtì ọlọ́ni kó bẹ̀rẹ̀ gbélé jókòó àbí ẹ̀kọ́ ni wọ́n kọ́ ọ́n nàbí ibò yóò ti kó nàwàlá tá a mọ̀ rọ́ọ̀jì náà tá a bá wọ́ọ̀jì àlejò àìníyàn sí la ọlọ́lẹ́yìn obìnrin olùgbàgbọ́ olùgbẹ́ dídí jókòó ni bẹ́ẹ̀ yọ̀bá ti tó yàwó ni ó sọ fún òbí tó yàwó ni yorùbá wọn ní pété yọ̀bá tó bàbá ọmọ àti òní rántẹ́ palákàrà èmi gbà tó ọmọ kó tó yàwó fẹ́ lọ́lọ́ fẹ́ bẹ́ẹ̀ yọ̀bá ti tó gèlè dé wọn léyìn òní mímì ìwọ lọmọ pápára ẹ̀ ká wọn sọ fúnra ẹ sọ fún yàwó àti yàwó pé ìwọ máa gbé kíní kémi ọ máa gbé kíní ọwọ́ afẹ́ pàṣẹ pé àkùrọ̀ èmi ní baálé ilé lórí kíni lórí èlùbọ́ láti èmi náà baálé ilé ni mí lórí ẹran àti èlò wọn rò pé yé wa àbẹ́yìn jẹ́ èlùbọ́ yín lásán tẹ́gbẹ́ wa ni ó ní baálé ilé ni ọ lórí ẹran ó ní baálé ilé ni mí náà lórí èlò tí mo bá ti fún àti ogun kan tí mo fi ti tóbi tóbi ẹ̀wọ̀n pa ti pín division of labour ni láàrin ara wa tèmi bá ti tèmi bá ti sanwó sùúrù kí wọ́n ra wé kí wọ́n ra wé kí mi ò sanwó sùúrù ọ̀rọ̀ pé ìbá ti tẹ́nu mi ọ̀rọ̀ sọ àti ra wé kí wọ́n sanwó sùúrù wọn. iye báyìí máa gbé ní oṣù wọn kí wọ́n lọ gbé yòówù aṣáájú bí wọ́n ní. ẹjẹ́ àmọ̀ gbìyànjú àwọn ọkùnrin ẹjẹ́ àmọ̀ gbìyànjú ọlọ́run máa fi ọmọ fún wa lọ́wọ́ yóò sì jẹ́ wọn àjúṣe fún

ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ọwọ́ aṣọ kan lásán lásán bí awọ bí awọ ẹkùn awọ kan lásán wọn á sẹ́kùn ìrìn èèwò nìkan ọba ní oníkò sọba ní oníkò ọwọ́ àti ògbà gẹ́gẹ́rẹ́ lásán wọ́n ti sá lọ ṣé kò wọn ò lé àbáwọn èèyàn làákà yìí o ṣé ìyàwó rẹ̀ gbàdé ìjáde àbí òun òbí kó ọ̀tọ̀dà sọ pé kí wọ́n bá jáde àsìkò kan ni wọ́n máa jáde kí wọ́n sì jáde ah! nígbà táwọn èèyàn lè ọwọ́ agboolé ìjẹba ń gbé ẹ̀dá kan ẹ̀jẹ̀ wọlé wọ́n ní wọ́n eré ọ́ sẹ́mu wọ́n lò dájọ́ rẹ̀ wọ́n ní wọ́n eré ọ́ ah. wọ́n gbé àdá báyìí ẹ̀ẹ́ ah! yí ipa rẹ̀ ti lọ rọ̀ tó báyìí a rò pé bàbá sáà dáyọ̀ yẹ ká dáyọ̀ padà sọ́dọ̀ wa ni ẹmọ ìṣẹ̀lẹ̀ kàdúrú lè nínú ẹ. lásìkò ìṣẹ̀lẹ̀ kàdúrú mo rò pé egbò ọba la mọ̀ sí lásìkò yìí. tọ́ torí ìyẹn lásán ó pe ẹ mọ́tò sí àwọn ìyàwó àbá ah, wọ́n ti gbé nǹkan jẹ báwọn ìyàwó wọn. nìkan o ẹ bá dẹjà kí ni kí wọ́n ṣe tò ní ìdíwọ̀ jáde ní orí olóró táwọn obìnrin jáde ní sàbí báyìí àwọn obìnrin tó hámálé ọlọ́run sì ni wọ́n hámálé wọn gbọ́rọ̀ sọ́lọ́ lẹ̀. ẹ̀rí tàbí tí ìgbésí ayé ṣe rí ní ẹ̀ńdẹ́ni ká sọ pé á ah, ọlọ́run dá wa sáyé ká wá sí lọ àbáǹtẹ̀rẹ̀ bóyá tó bá jẹ́ pé rí lọ́lọ́run dá wa sí bóyá lọ sí làbáǹtẹ̀. ọlọ́run ọba ìlẹ́sìn ọlá ó ṣe yọ̀mù sáfù ọjọ́ àti bíi ó tẹ́lẹ̀ wọ̀ fún ọkùnrin òṣìṣẹ́ nu rẹ̀ fi hákìhìn nínú wọ́ tí wọ́n ní kété wọ́ tí wà ó nínú wọ́ tí wọ́n jọ́nà lọ àdáwò lọ́lọ́ fi ti fún ọ ọlọ́ọ̀ ní wọn ò gbọ́dọ̀ sí sẹ́jọ́ yìí wọn ò sì gbọ́dọ̀ sọ́dẹ̀ pàápàá jùlọ ọdẹ kí ni ọdẹ odò ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ọ kí ló dé tọ́lọ̀ sọ bẹ́ẹ̀ níyẹn tàfà mọ́ ọkùnrin lélẹ̀ ìbàdàn kó lè rújú láyè sí lọ. tóbi jẹ́ pẹ́tọ̀ nínú àwọn nínú ọjọ́ tá a sọ pẹ́tọ̀ ọjọ́ júmọ́ à àlùkò mọ̀tò mọ́ra wọn lọ́wọ́ kò sẹ́ńtọ́lọ̀ ti ṣe kòńgẹ́ ju tani lọ àlùkò mọ̀tò là sábùtù lọ́gbọ́ sọ́wọ́ àwọn Yẹhudi ọlọ́mọba ti tẹ́lẹ̀ wọ̀ fún wọn bẹ́ẹ̀ àhádù lọ́gbọ́ sọ́wọ́ àwọn nàfọ́ kí lọ́gbọ́ sọ́wọ́ tiwa àlùjùmọ̀ à ọjọ́ tó lóore jù ní ọjọ́ tí òòrùn yọnu rẹ̀ lọ́jọ́ jùmọ̀ ọjọ́ yẹn lọ́lọ́run dá ádámù alẹ́ ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn náà ló ti fi sínú àlùjẹ́nà ọjọ́ yẹn náà ló mú ádámù kó nínú àlùjẹ́nà yorùbá kan náà àlùkìyàmù ò ní wáyé kọjá kí ni o ọjọ́ jùmọ̀ á lẹ́gbẹ́ nù sẹ́sìn àbàbà táwọn tán máa rò ní kí wọ́n mọ̀ nípẹ́tò táàbí ti kí jùmọ̀ àtàjọ́ kan báyìí jùmọ̀ ayé di jùmọ̀ àmì ìtìǹbọ̀ tí wọ́n bá ti kí náà tí wọ́n àkú ewu ọjọ́ ńlá ewu òní lọ àkú ewu rẹ̀ ètò àbọ̀nbí ewu eléyìí èyí tí ń bọ̀ láàmà. ọlọ́run ti bẹ́ẹ̀ fún ọ pé ọ sọ bẹ́ẹ̀ fún ọ. fọ̀bùtàláhùn mọ̀lọ́hù bí kẹ́kọ̀ọ́ ti ìdáni bí yóò mi sábẹ̀. ẹ̀wọ̀jọ́ tí wọ́n sọdẹ wọ́n sọdẹ ní Sunday to Friday wọ́n bá sọdẹ báyìí ẹja ni ní wá wọn ò ní rẹjà tó ṣe pa wọn ò ní rí ìwà níjọ sábà báyìí ìlú kálukú ti jókòó ti ń sinmi wọn mọ nítajọ ọmọ sasọ pé kúrú kúrú kúrú ah ìwọ lọ́jọ́ ìdílé fún ṣe kí ni o tẹmí fún ọdọgbọn nígbà yẹn pé gbogbo ọjọ́ tó kù àní wọn dẹ wọn dẹ gbogbo ẹ báyìí kódà ẹlẹ́bìrìkì dín kọ́ inú wọn pèlè ẹlẹ́bìrìkì àwọn yorùbá wọn ní ọwọ́ tí ẹlẹ́bìrìkì ti bá fi dà á ní ṣe kí ni òní tó fi kó mọ́ra wọn wà nù ọkàn wà nù ọkàn báyìí wọn ti báyìí wọn dà wúrú abẹ́ ìfura sí ni ẹ̀wọ́ òsì tòsí. tọ́ gbogbo àwọn tó yìí wọn ò ní rí kankan ẹja tá fẹ́rẹ̀ amọ́jọ́ sáàpù yìí ó làwọn lè rí dájọ́ wà tẹ́tí omi báyìí nígbà tí wọ́n ti pé òfin ti di àwọn ẹjọ́ wà báyìí kí wọ́n ti pé áá gáì kọ̀nà jẹ́jọ́ àmì ẹ̀mí ẹ̀jẹ̀jẹ̀jẹ̀ kò sì ní wábẹ̀ jọ àlẹ́ kó jẹ́jọ́ orú ọjọ́ ọ̀la lọ́ba dọ̀là fún omi sí tòsí náà àdáwò lọ́lọ́ fi ṣe fún wọn. tẹ̀sí mọ̀ pé ẹni tí ó kúkú tẹ̀lé tọ́lọ́ tọ́ ọlọ́run bá dáhùn pẹ̀lú òṣèlú yẹn. ẹ̀yà yọmọ yọ̀fọ́ kọlùmọ́ ní ṣòro à ní ọjọ́ yọmọ sáfì ní ọjọ́ sáfì wọn yẹn ẹ̀ mọ̀ rí ẹja tí ọmọ. ṣùgbọ́n ọjọ́ tí ìbá tọjọ́ sáfì ẹ̀kún ní ẹja. فتحيلوا على خيرها بحيلة حيث وضعوا شيئا الودع شباكا يوم الجمعة وتدخل فيه الحيتان إذا جاءت يوم السبت ثم يأخذونها يوم الأحد ما بعد ما bẹ́ẹ̀ yẹn kò síbi tí wọ́n ti kájí àlẹ́ gbogbo gbogbo kálukú pátápátá oní àdìmọ́lá àbí wọ́n ti máa ń pè ẹtí lẹ̀ bábá ń bá di bàráwò abẹ́ ẹ̀kọ́ ni wọ́n á sọ pé ókè bá a ti gbánlé ìyàwó àti gbánlé ọkọ gbọmọ kékeré bá ti jagbọn kúkú bàbá rẹ ó jagbọn títí bọba tó lóun jagbọn kó wò kú lẹrù wọn jagbọn kó sì ti gbóòdù ọsẹ rẹ ni pé níjọ júmọ á jẹ wọlé á ti jẹ àwọn àwọn wa sílẹ̀ ẹgẹtẹ báyìí wọn ti dẹlẹ níjọ júmọ à èròǹgbà àwọn ẹjọ kù síbẹ̀ jọ sáà tọba di ahadi wọn á fẹ́ fi ẹja kù wọn kọ ẹja lọ sí ha alhamdulilah ìjọ àdìyẹ náà la àbúrò wọn tó wò between Friday and Sunday abẹ́rẹ́ wa káwá tó lò níjọ sátọ̀ àwa ta ni wọ́n dọ́gbọ́n ọlọ́run bá tó fún wọn láàká yìí abẹ́ láàká yìí wá mọ̀ sí ike púpọ̀ òye wa kéré gan ẹ̀jẹ̀ ń alágbẹ̀rẹ̀ tó súnmọ́ tó báwa náà ti tó gidigba gidigba yìí sẹ́mọ̀ pé ẹ̀dá ńlá ni wọ́n nú ẹ̀dá ní ìtọ́lọ̀ dá káwá mú ìrà káwá fi sínú tírì kan tó tóbi tàbí káti ẹ̀ má kú ká má sọ bẹ́ẹ̀ káti sórí bọ́ọ̀lù kíra yẹn máa dọ́gbọ́n sí a ẹni tó kó ń bẹ̀ wọ́n ti tá pamọ́ fún báyìí wọ́n ti tá pamọ́ fún ọ. bóòlù ti bẹ́ẹ̀ tá pamọ́ pàṣẹ bí ọ̀bá rí ọmọ kọ́kọ́ yí bọ́ọ̀lù báyìí àbẹ́ẹ̀kọ́ ni yóò rí ọ à yóò wo gbogbo etí tire tó ń tó ń gbé kalẹ̀ yẹn yóò tún gbé tire fún bẹ́ẹ̀ àbò ti bọ́ sẹ́yìn yóò tún gbé tire yẹn ọmọ ìjọba ìyẹ̀wò ní bí pé táyà bí pé táyà lu ọmọ ìyẹ̀wò báyìí à bóyá kí bóyá kó síbi kí nìkan yóò padà mọ ọjà lọ èèyàn nìyẹn o wà lè dá ìlú mẹ́tàbí àyà èèyàn wà lóhùn tán Ọlọ́run òun dọ́gbọ́n sọ̀rọ̀ Ọlọ́run á nǹkan tí àwọn èèyàn báwọn tètè nìyẹn wọ́n dọ́gbọ́n sẹ̀ǹpẹ́ gbàtọ́ náà ọba ìlẹ́kẹ́ láti ajá ẹlẹ́dẹ̀ léwọ̀ látàyé àwọn ọmọ ìsirẹ́lì gan kí ni tí wọ́n ti wọ́n ta wọ́n bá ná owó rẹ̀ nǹkan kan náà wọ́n ti tèèyàn bí ẹni jẹ́ náà owó ajá ọ̀tàjá lọ́ba fi olùkọ́ lọ́ba gbà síkùn ọjàjá ọgbọ́n ni wọ́n dá yẹn pé tó bá ní pé ká má di ajá owó sì ní jájá á ta ajá á sì lè owó rẹ̀ abẹ́rẹ́ wa ká jájá ni á á sọ pé lódodo náà tàbá ní ká sọ tààràtà á rí ajá lẹ́nu ṣùgbọ́n lórí ọ̀nà ẹ̀ lọ ẹ̀ jájá mo lè lajà yìí wà àkókò rẹ̀ dà làwọn fi bẹ́ẹ̀ lù bọ̀ sí i ẹ̀ jájá bẹ́ẹ̀ jájá lọ́lẹ̀ ẹ̀ jájá báwọn yìí ti tẹ̀lé wọ́n jẹ àwọn lọ́jọ́ jùmọ̀ á wọn wá síbẹ̀ lọ́jọ́ sábà nígbà tó lọ́jọ́ ahadi wọn wá kó wọn wá fẹjà. wọ́n yẹ kúrò ní wọ́n wá sọ pé nánú lámùnásì lámùnásì ha yóò mọ̀ sábà wọn náà sọ dẹ́rẹ́ yóò sátọ̀ dé o àwọn sọ dẹ́rẹ́. kàkọ́lá lakum Allahu ta'ala ìgbà tí wọ́n wá síbẹ̀ wọ́n dọ́gbọ́n ó pè é síbẹ̀ yìí ò débẹ̀ ẹ bá sọdẹ nídìí ọtá kù bẹ́ẹ̀ bá sọdẹ bẹ́ẹ̀ sọdẹ àmà sí wàhálà ọlọ́mọba ní àwọn tó bá lọ sí bẹ́ẹ̀ tó bá di ìdí ọtá kù yẹn sí wàhálà ọlọ́nu ọ̀kọ́lẹ́nà làkún. كونوا قردة خاسئين. قالوا àwa sọ fún ọba yìí pé húnù ẹdì ẹ faradà kẹdì kí ni o kí irọ́ data ẹdì àwọn ọ̀bọ ẹjọ̀bọ. àwọn amọ̀báyá bíi ìrìn náà ni àkídà yorùbá ti wá bẹ̀rẹ̀ pé ibi ọ̀bọ lẹ́yìn ẹ̀yẹ ti bẹ̀rẹ̀ nígbà yìí bá dàgbà tán ni wọ́n máa rí lára ní àti òbí ti yí. tí gbogbo wa náà òbí náà wá rí màdéníà màdéníà bí níwòye ọ̀la màdéníà màdéníà màdéníà ló lọ́bọ́ ti lè sọ bẹ́ẹ̀ tọmọ yorùbá lọ́bọ́ àwọn èèyàn lé o àbí dé tẹ àwọn tọ̀hún yẹn ṣe àwọn aláwọ̀ tọ̀hún àwọn yẹn ṣe àwọn ọ̀wájú ọ̀bọ̀ wọn gbàdé ní ẹ táwọn yorùbá sì rẹ ló lọ́ọ́ adigun sọ pé màdé ni màdé ni wòye ọ̀la màdé ni ẹ̀yin náà ti máa ma àwọn ọ̀tàn rọ àwọn tọ̀hún yẹn náà wí bẹ́ẹ̀ àwọn aláwọ̀ funfun yẹn náà àwọn tẹ́ ń pè lọ́la ju ayé yẹn àwọn tọ́lọ̀ ọ̀sán àtọ̀tọ̀ da ọ̀dẹ̀ kan yìí torí pé wọ́n rí kọ́lọ̀ ń bú àwọn èyí fún yẹn lágbára pọ̀ wọ́n wá àwọn sọ pé èyí ni ọ̀pọ̀ ní ìdí ọ̀pọ̀lẹ̀ ti wáyé ibi tí wọn náà ti wá la ti wá àwọn òsì wá látàrọ̀ ọ̀bọ̀ tí wọ́n bá wá látàrọ̀ ọ̀bọ̀ ìwọ lọ́mọ àmọ́ dáhùn gbogbo yìí tẹ́ bá ti dágbọn yẹn ti wà lá kúnú ìrọ̀dá tẹlifọ̀ yìí ẹ di ọ̀bọ lẹ́nu yẹn pẹ̀rẹ̀ ọlọ́sọ̀ wọn di ọ̀bọ kọ́ọ̀sì yìí dàlílì lẹ́nu yẹn pẹ̀rẹ̀ lọ́lọ́sì bẹ̀rẹ̀. ọ̀bọ ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run àbíbí ẹ̀kọ́ ni ọlọ́run wa pààyàn ọ̀pá àwọn yẹn kadà gbogbo àwọn tó lọ́n padà pé wọ́n dọ̀bọ̀ yìí wọ́n tẹ lọ́hùn ni nígbà tí wọ́n tẹ lọ́hùn ọlọ́hùn wa sọ wọ́n dọ̀bọ̀ àwọn afẹ́ béèrè béèrè wípé ẹni tó tẹ lọ́hùn tọ́lọ́hùn wa fẹ́ padà sí nǹkan ṣé tó dá lọ́lọ́hùn padà sí nàbí tí ọ̀dà ẹ dáhùn ṣé tó dùn mọ́ lọ́lọ́ lọ́wọ́ padà sí nàbí tí ó dùn mọ́ lọ́hùn tí ó dùn mọ́ lọ́hùn ibi táwọn olùmọ̀kan ti lọ ní ẹgbẹ́ àtijọ́bọ̀ ọ̀dà ẹ̀gbọ́ kéèyàn jọ̀bọ̀ ọ̀dà torí pé kìí ṣe pé bẹ́ẹ̀ láti wá o kìí ṣe pé torí kọ́dà bí irin sí èèyàn o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí náà kò ṣe rí náà láti pìlẹ̀ ayé tiẹ̀ àmọ́ ọlọ́run bínú ọwọ́ á ní káwọn kò di ọ̀bọ ọ̀bọ ò lè jẹ́ ìdá kan tó wù yìí kọ́lọ́run wá sọ pé káwọn kò di. kìí ṣe pọ́pọ́ ti bẹ láyé àwọn èèyàn jọ́sìn yẹn ni o tọ́lẹ́ lómi náà nǹkan tún tẹ̀ lómi olùkóyè àwọn yẹn náà tún àwọn ọ̀pọ̀ rárá àwọn wọ̀nyẹn ọlọ́run pa wọn rẹ́bẹ̀ ìsìnkú wa ni ọyẹ máa jáko ọyẹ máa jáko ẹ máa dùn ún ọlọ́run fi yẹn sì yẹpẹrẹ fún wọn àwọn yẹn ló jẹ́ pé àwọn yìí ọmọ àyà àlè kírọ́dátà wọlé ọ̀nà àzìrà lọ́lọ́run pè wọ́n ọmọ àyà ọ̀fọ̀ àtẹlẹ́dẹ̀ lọ́lọ́ ń fi àwọn Yahudi àwọn táyì pè ní role model yìí nìyẹn o pé ìbá àti wọn láìka àwọn Israẹli yẹn bá wọn wọn civilize aláìjọ padà lọ máa sí tọba tẹ̀lé wọn ẹ padà jọ máa sí nínú jahannam lọ́lọ́wọ́n bá ilẹ̀ kí lápá olórí mùsùlùmí dúdú àti tọ́ba dàlù kìyàmà ọgbà pé mùsùlùmí lọ́la jù òun pa àwọn ọlọ́jọ̀gbọ́n tọ́ba dàlù kìyàmà ọmọ kò mú bọ̀ ni wọn. nípa àwọn sọ fún alọ́pọ̀lọpọ̀ wípé gbogbo ẹni yóò wù tẹ́ bá tú ẹrù rẹ̀ ẹ báyìí nígbàgbọ́ sọ́lọ́ wọn bá nínú ẹrù rẹ̀ ẹ bá fàyọ́ lọ nínú ọ̀sẹ̀ rẹ̀ ẹ wá ń pè lọ́jọ̀gbọ́n kò mú bọ́ ni bẹ́yìn bá pè lọ́jọ̀gbọ́n láyé tóun náà pè rẹ̀ lọ́jọ̀gbọ́n tọ́ba dàlù kìyàmà fúnra ara wọn ni ó fi pẹ̀nu ara wọn pẹ̀ra wọn ní nínú Suratul Mulk ọlọ́ni wọn máa sọ pé wọ́n kọ́ ló law kunna nasma'u aw na'qilu ma kunna fi ashabis sa'ir. wọ́n máa sọ yìí pé law kunna nasma'u kápá wa bá jẹ́ níta gbọ́rọ̀ ọlọ́run nígbà tí wọ́n ń sọ fún wa láwọn àyè tí wọ́n ti ń sòdodo aw na'qilu tàbá bá ti làákàyè. abẹ́rẹ́ nìkan tàbá ti làákàyè ni máa kó nà fi àtúnṣàbí sàyè à níwà mẹsì ànàtàyìn ọkọ sí lórí ajẹpẹ láyé tí wọn wà láyé yẹn kí ni wọn kí ni wọn òmùgọ̀ ẹni tí ọjà sọlọ ẹni tí òwúlò sọba tọdà wọn ni wọn láì tiẹ̀ gan wọn níwà onídà fún wọn ìwàkiwà téèyàn fún ọba tọdà tó kọ lọ́rùn ní mẹ́ta lọkàn tó lọ́lọ́run olùsí lọ́lọ́run wọn lọ́lọ́hún ní wọn lọ́lọ́hún hawọ́ wá fún lọ́lọ́hún. àwọn wọ̀nyí ọlọ́run sọ wọn di ọ̀pọ̀ ní ìdẹ́ntẹ́ni ìyẹpẹrẹ. ẹ̀jẹ̀ pé wọn náà tó tọba rọpò tọba pa ọ̀sán padà lọ àtàn ni o ètò gbọ́ pé ẹgbẹ́ orí ẹgbẹ́ ọwọ́ ẹ ẹgbẹ́ tẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́ takaka rẹ̀ sí sẹ́ni tó máa ń tà ń jẹ báwo ọba mọ ọlọ́run ọba mọ tá a bá mọ ọlọ́mọ ọlọ́run ọba bó ti ṣe wọ́n nìyẹn ọlọ́run bá sọ ọmọdé ọ̀bọ kò sí ìtàn ìjọba yẹn náà ò sí ìtàn o ìjọba yẹn ò sí ìtàn títí dàtìkú ike ìtàn ẹ máa tún máa ké ìtàn rẹ tí wọn náà bá ń tan ọlọ́run ọlọ́run mọ bó ti lọ sọ wọn náà dọ̀bọ̀ gbèsè tó láti kó ṣe kí ni o kó o di ọ̀bọ kárí ohun di rẹ̀ wọn náà lè tètè ọ̀bọ wọn kà máa rí pé ìtètè rẹ̀ gan ọ̀nà máa mọ bí ìtètè ọ̀bọ rẹ̀ bẹ́ẹ̀ ni ti wọn ló mú ṣáàpù ó ọtí sí ó sì mú bàtà ìná ìpa fún ṣáàpù jẹun lọ sọ sínú tọ́ílẹ̀tì nínú inú ìgbéni bọ̀ ọlọ́run ò tí ì jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọpẹ́ tọ́lọ́ fi pẹ́ ka gbogbo ọwọ́ rẹ̀ gbogbo ara rẹ̀ tọ́lọ́ yọwọ́ ti gbogbo ara rẹ̀ báyìí gbogbo ẹsẹ̀ rẹ̀ ọwọ́ àgbà láàrin gbogbo ọwọ́ wa yí ká gbogbo ọwọ́ tó tó fi segin ní gbogbo ẹtì dọ́mọ níta sọ̀kọ̀lọ̀ sọ̀kọ̀lọ̀ tó ti gbogbo ayé òun wá wà láàrin ní gbogbo gbogbo ọwọ́ gbogbo ẹ̀ kò lè dáàdì mọ́ kò lè dáàdì. tó ń dẹ̀sẹ̀ wọ́n kìí sá. ẹ dákun ẹja sọ́ra bí tá a tẹ́lọ̀ ọlọ́run pé ká má ṣe kàkàkà á máa dọ́gba sí i ọlọ́run nílé bọ́ọ̀ dáa ẹlòmíràn ní nípa káṣẹ kàlà fẹ́ẹ́ láàrin yẹn rìbá ni ó láti ọ̀nà kátà mi ò fi ní ní àtà ìlú rìbá wọn dọ́gba sí àlọ́ bọ́lọ̀ ń ṣe láwọn tí wọ́n bá ń jẹ rìbá ó sì máa dìde dìde ẹni tí wíìlì dá láwọn tí bí àlùdá ń kọ bẹ́ẹ̀ ni ó ti tí ìbànújẹ́ ti máa ń ṣẹlẹ̀ tó ló ọlọ́run bá ká kíní kò lù ú yóò bá gbé ní jẹlẹ̀ ha òun lòún ṣe gbogbo ilé ìfúnra òun ha ó dà ó lè pọ̀ òkùnjẹ ó lè gbé nǹkan tó ń torí. àwa tá à ń dọ́gbọ́n sófin ẹ̀sìn ọlọ́run ẹ̀jẹ̀ àtọ́ra má jẹ́ àdọ́gbọ́n sí má jẹ́ àdọ́gbọ́n sí ọlọ́run ọba ilé kẹlẹ́ òkun gbogbo wa lọ́wọ́ àmọ́ yìí pé nínú ẹ̀sìn wa yìí ká dọ̀bálẹ̀ òsì bẹ̀ ká kúnlẹ̀ òsì òfin ẹ̀sìn ọlọ́run àwa náà fẹ́ ṣe islam lóníkẹyìn wọ gan àbí ẹ̀kọ́ ni wàlá islam lóníkẹyìn wọ gan síwájú kó tó di táwọn àgbọ́yé ìdí àìmọye ìdọ̀bálẹ̀ wàlá ìdí wọn bá máa ń fi ìdọ̀bálẹ̀ gbalẹ̀ ẹlòmíì ò ti fi ìdọ̀bálẹ̀ gbalẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀ ibi ìdọ̀bálẹ̀ ẹlòmíì fi fi búrẹ́dì fáwọn ẹlòmíì ọbẹ̀ lọ ìdílé àná ọ̀nà bẹ́lẹ́bẹ́lẹ́ ah! ọmọ rẹ lọ́mọ wá fún wa ọmọ rẹ ó ọkọ rẹ ń dà ọ dà bọ wọn mọ bala ìdá hànà wọn wọn náà tó nà dé àwa máa àmà kò sí wọn náà wà bẹ wọn lọ pé àmà bóyá orí ni wọn náà ń tẹ wọn ń tẹ ọ̀nà ní àmà ẹlòmíràn wà lọ tó sáré òkú lé bàbá rẹ mọ ọ̀nà nílà tó gbọ́ sí gbogbo ó tu dájọ́ kan náà bí ó kíákíá. Ya lọ àtẹ mọ ara níbà sáà lè gbìdá ni sáà lè gbìdá ni ìròdè òfin ẹ̀sìn ọlọ́run ló wí gbogbo tó bá dáa sí ọmọ máa ń ṣe sóbì rẹ̀ ní ẹjẹ́ àti táwọn òbí wa wọ́n lálà tí wọ́n kóòrò wọ́n dààmú lórí wa kì í ṣe ọ̀dọ̀bálẹ̀ ní oúnjẹ tá a fẹ́ fún wọn owó ti bẹ lọ́wọ́ agbola náà fún wọn dé àkókò wa àsìkò wa fún ìlera wọn gbola náà dé ibà àwọn ya wa pọ̀ wá ẹ wòye ìgbà tí wọn fi pọn wá ni tọba jẹ fún wọn ní ara ìyá èèyàn wá yá ọ wá rí mọ́tò bí màá ti tẹlifí lè pọn yẹ kí ọ yá ìmọ̀ gbé wọn lọ bíbí títí títí kiri mọ́tò ń pọn yá yẹn tí a bá tẹ bìbí tọ́bi ìpọn yá yẹn yóò sọ yá yẹn lẹ bó lẹ ti ń ṣe bí ẹni tí ò ní láǹkà yìí báyìí màmá à ẹ ti sọ pé bẹ́ẹ̀ bí ìgbà tí wọn wà ní kékeré tí wọn bí nǹkan ọmọ onídọ̀bálẹ̀ ò ṣe ló máa sọ pé àwọn omi ráyè bí tẹwa wọn fún mi láyè sára jẹ sí òun wọn ló wọn gbọdọ yọjú sálà rẹ níjọ́ tí wọn náà tọ bá ta rẹ tó ti bímọ sára ó ti ọmọ rẹ ọmọ rẹ náà ò ní yọjú sí wọn náà torí tè nìgbà ìjà mojú táwọn òbí wa tòun tó fi ẹsìn gbé wa kò gbé kẹ ẹ dọ́gbọ́n sí mọ̀jà dọ́gbọ́n sí tóbi ẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá fẹ́ kọ̀ bá fẹ́ ká dọ́gbọ́n sí ìdọ́gbọ́n sí ẹ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó kó bá àwọn tó ń bẹ lẹ́yìn wọn ni ìgbó wọ̀ lágbájá sẹ́gbọ̀n rẹ̀ kọ́ lágbájá sẹ́bọ̀dá rẹ̀ kọ́ lágbájá sáǹtì rẹ̀ kọ́ lágbájá mọ àwọn tó bá fẹ́ fún mi àti tó bá fẹ́ kí mi bí ọba tiẹ̀ fúnlẹ̀ tán òbí ó ti lọ ẹ́ yọ dáwọ́ ẹ̀ lórúkọ báyìí yọ fẹ́ kanlẹ̀ kó tó dìde padà. ọ̀pọ̀lọpọ̀ mi ti di ẹ wọ́n ti jẹ́ àkọ́rí màálù kíkó màálù wọ̀gbẹ̀ ẹ má jẹ́ àdọ́gbọ́n sófin ẹ̀sìn ọlọ́run gbogbo wa wa tí ọba dá ní ẹjẹ àtúnṣe lọ́dọ̀ àwọn òbí wa àbí lọ́dọ̀ àwọn èèyàn ìwà lálẹ́ ti gba àwọn èèyàn láàyè ìwà láti gba àwọn èèyàn láàyè amálágbèjì ẹsẹ̀ lófin ẹsẹ̀ bá ti gbé nǹkan wa ni ẹ má jẹ́ àdọ́gbọ́n sí àwọn tí wọ́n dọ́gbọ́n sí lánàá ewu ti ìgbẹ̀yìn wọn padà sí kí ni òtún padà jẹ àtọ́rọ̀ ọjọ́ kan àti dájú wa wọ́n ní àná bọ́lọ́dà wa kàfẹ́ okú wọn sì nà ó ti gba àwọn ó lò ó sì lọlé lásán ni bá tún sọ pé ọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn fẹ́ ṣe kí ní bàbá lọ gbóòdì òkè wà nípa àti ìfà tèmi báwò èwo ń bẹ bí kíni wọ́n máa sọ kíni yín á sì ti ìrànlọ́wọ́ fáwọn kàkà yín ah, ṣe fírídọ́ọ̀mù kókò ńlọ́ọ̀ má jẹ́ kí n rí rẹ̀ wọ́n ní fírídọ́ọ̀mù kọ́ làwọn sọ ní ẹ̀yẹ ẹgbẹ́ yìí ah, ẹ̀yẹ ẹgbẹ́ yìí fírídọ́ọ̀mù kókò lọ́dà ẹ̀mí ò lè ṣe bẹ́ẹ̀ ah, ọ̀rọ̀ tiẹ̀ ojú òdì ni wọ́n kà máa tó ní fírídọ́ọ̀mù kókò. ṣé wọ́n kọ́ sí ọwọ́ ni. asọ́nkọ́ ọ̀gbìn mi rà ìní ìdí ẹ̀rọ bá sọ bẹ́ẹ̀ ẹ̀lẹ́ àwọn akọ́ ẹ̀lẹ́ àbẹ̀ àní pé sí ẹ̀lẹ́ ọ̀wà mú èmi ní mi wà ìwà sọ̀rọ̀ ẹ̀lẹ́ à oṣù tọ́jọ́. ṣé òkú ni wọ́n náà ní bẹ́ẹ̀ ni àmà ń sìn àwọn èso òkú ṣùgbọ́n àti kí ni o à ń sìn kù. àbẹ́yìn máa ń sòkúta ẹ sọ òkú di bísínẹ́sì kò yè sí mo dọ́dọ̀ dáadé wa bá sọ̀rọ̀ yẹn a kò dá o tí wọn kọ́ fẹ́ yà ọfẹ́ yà nù àjẹpẹ́ ilẹ̀ fẹ́ bá wa yà sọgbọn ọdọ àwọn ti máa wọn ti máa sáàdì jáde wọn sọ pé tó òdodo ọ̀rọ̀ lẹ ń sọ ó ti di bárakú sí wa ni àti gbọ́ ni tí wọ́n pé ìyá ìyàwó ọmọ rẹ̀ ó àyàn tápì èyàn tí bá kì ipò garawa kan làwọn náà gbé kalẹ̀ mi ah tó sì jẹ́ pé mo ti dé kẹ́ ẹ tó gbé kalẹ̀ tí ń rọ́n tí ń bá lágbára àti rọ́n bẹ́ẹ̀ ẹ wọ́n á ní ẹ tìbẹ́lẹ̀ ọ̀tá wà bá wọn dáná ah! níbo onítọ́jú àwọn ẹlẹ́yà kan bẹ títí mo fẹ́ lò gangan ni ẹ o àwọn ẹlẹ́yà kan bẹ wọ́n wà bá wọn dáná wọn kàn ní tẹ́ mo láwọn àwọn abúrú àwọn èèyàn kéèyàn wà lọ àwọn ni wọ́n dá fìtínà yìí lẹ̀ ká pé wọ́n bá ti ní sáǹdì yẹn ẹ̀ ní sísè máa dábàá tẹ́lẹ̀ àjẹ́ àti lílọ àti dídáná àti tàkété nígbà tá a bá wà ń bẹ sáwọn àwòrán báyìí àtàyè báwọn ti ń kẹ́kẹ́ kan àti torí bá àjẹ́ lásán ni àgbọ́dọ̀ báwọn ti kankan bẹ kódà bàbá kò sí ẹkú múra kíní tẹ fẹ ṣe ẹsìn kú náwó àná òsì bẹ Ọlọ́run forí jòkó wa kò sí bẹ fún ọmọ. ṣé ẹni tá a ti jọ gbóná wojú ara wọn ní àtọ́kẹ́tọ̀ àfa àti bá lọ ẹ̀pà màálù lẹ́yìn òjọ́ ó di bọ́ ti bọ́ gbogbo àwọn ọmọ mi bí wọ́n ti kéré tó yẹn náà ṣe jáde wá bá wá kó dàda di wọ́n náwó sí wọn wọ́n náwó sí wọn ọlọ́run bá kó dáhùn kó sáà lọ́kùn wa tẹ́rí foundation tó dáa ní kẹ́ẹ́dẹ́ ká lé nǹkalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń dọ́gbọ́n tó fi ẹ̀sìn yẹn wo bí tá a dọ́gbọ́n ti dé kàkà tó fi ẹ̀ká làmọ́ yẹn ó gún régé òkun wọ́n sí náà. sẹ́mọ̀ pé nù dọ́gbọ́n ni wípé kò sẹ́ni yòówù tó gbọ́ òkú fún tó gbọ́dọ̀ lò táyọ ọjọ́ kẹta láti fi dárò láti fi balùjẹ́ láti fi bọ́kàn jẹ́. àyàfó obìnrin tọkọ ẹkú tí ó lò di oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá kí làwọn yẹn yọjọ́ mẹ́ta sí lónìí wọ́n yìí sí ká tún sàdúrà bẹ́ẹ̀ pásítọ̀ àdúrà kankan sáà níbi ìdàpọ̀ àdúrà bẹ́ẹ̀ ìjọgbọ́n ṣe nǹkan náà ẹ tí wọ́n bá tí wọ́n bá fi wọlé sí wa lára níbi ìjọ mẹ́jọ yẹn àgbà ìjọ kẹta ìwọ. ẹ kí n ṣe pé kinní náà kí n ṣe pé nǹkan àgbà òkú káwọn yọkàn mọ́tò kábẹ́ lásán afẹ́fọ́ kàbá àti wá àti lásán. ẹ̀mọ iye tó ti wá bá mi ẹ torí àwọn bọ́dà wọn ò sí lágbọ̀ọ́yé kan òun kàn fẹ́ kẹ́ kan wá tó kẹsàn-án ti wá sí fáwọn nǹkan wọn lọ ẹ̀ bá wọn sọ̀rọ̀ kó tiẹ̀ kó jẹ́ pété báwọn sọ̀rọ̀ wọn ò ti ah, mílíọ̀nù lọ́rọ̀ mọ́nù mi mọ́ máa jẹ yóò àfihàn gbé mi gidigidi pé gbọ́rọ̀ pé ṣe dáadáa ní ẹ̀sìn ọjọ́ wo ló gbóyún tó nínú ok <laughs> ó tún náà yóò mú rẹ ni rẹ mo ní wáyé mi tí mo lọ wẹ̀rí ah, ọba dàpọ̀ àwọn kìnnìkì máa ń lọ wá àti lásán náà wọ́n bẹ̀rẹ̀ mọ́ alhamdulilayi ọlọ́run ti fún wa lọ́nà àbáyọ àwọn kìnnìkì wọ́n máa ń lọ àwọn olókùn tó ń lọ bá èmi ìlọrú ẹ̀ o èmi lọ láyé láyé láyé láyé má kúrẹ́ lọ mi máa wọ torí mo ṣe rí ọgbọ́n ṣe rí ọ̀rọ̀ tí ìbáfẹ́ bá lè. ẹ̀wọ̀n àwọn èèyàn bọ́ ṣe nínú wọn máa dọ́gbọ́n fana fi jọ̀rọ̀ fún yín ẹ̀ kàn sí wá sí lásán. ṣé bá wà nínú ìlú sẹ́yìn nígbà tí sheikh abdulsalam muhammed alawal kú bàbá náà ní ilé ike o mọ́ríkàsì sọ̀rọ̀ ẹ̀ oníbùlù yẹn táwọn kan dọ́gbọ́n náà wọn àwọn àlọ́ bá wọn apá kọ̀ọ̀kan ẹ̀wọ̀n àwọn èèyàn ń banújẹ́ gan lára pé bàbá kú wọ́n á lọ bá wọn sọ̀rọ̀ wọ́n á bá wọn sọ̀rọ̀ náà fún wọn wọ́n wá organize wáìsì lónìí ọ̀la títò fi di ọjọ́ tí wọ́n ó fẹ́ gbogbo ẹ̀ pátápátá. àwọn yàrá pé àwọn tó wá lọ ní àwọn ọmọ tó ń tíráàpù nínú kò sí wá bí mi kò sí ẹni wọ́n fá mọ̀ mi kò sí wá bá mi. lóòrò tẹ lọ pé wá sọ fún mi kí wá tẹ kò sí lọ bí ní yìí ké. nígbà tá a yẹ téèyàn yìí tẹ téèyàn yìí dọ́gbọ́n sí i kò sí lọ́ba kan lò mọ̀ pé wọn agogo ọmọra wa ni irú èmi yìí èmi yìí inú ẹ tó súnmọ́ bàbá yìí lọ́mọ àtà ò pé lọ́mọ àtà pé á ah, bàbá wa ládùúgbò inú ẹ tó súnmọ́ dáadáa kò sí abẹ́ mi pé bọ́mọ̀ nítorí bá ní bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ náà wọ́n fi nǹkan bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ lọ ẹ̀wọ̀n ọ̀gbá wà fún ẹ wọn ti gbàtà ìyẹn lọ́wọ́ àfẹ́sẹ̀ tìlú ìyìn ní máa ti sọ̀rọ̀ ẹ mẹjọ àjọgbá sófin ẹsẹ Ọlọ́run bí táwa lọ ni ẹ jẹ́ àdún níbi àlọ Ọlọ́run ọba ìdíkẹ ọlẹ jẹ́ àmọ́ ṣe tó bá nira lónìí iṣẹ́ Ọlọ́run tààlà ìgbà yóò di lọ́la yóò sì máa jẹ́ pé gbogbo ọ̀nà àti sẹ́rọ̀ fáwọn tó ti gbọ́n bọ̀ lẹ́yìn wa lọ sí ìdíkan lọ tọrọ ọmọ kan ọmọ ẹsẹ tẹfẹ bọ sí ẹsẹ wọn wá ríra àwọn àtọkùnrin wọn jọ sọ pé i love you you love me tí yẹn bá ti ní yẹn ọmọ ọlọkùn téèyàn ọba tètè mọ ọ̀nà ibi téèyàn ó tètè lọ gbà tí fúngbé lọ́pọ̀ tán àtìyànjú ẹ̀ máa ń lé o àbí ẹ̀kọ́ ni yóò lè inú òfin ẹ̀sìn ọlọ́run ti ní pé téèyàn bá rẹ̀ ń tọ́ fẹ́ẹ́fẹ́ wọ́n fẹ́ ìfẹ́ kọ̀kọ̀ ìfẹ́ kọ̀rọ̀ Islam ọ̀fẹ́ tonígbà mi ẹwu ẹlòmíì wọ́n ti sọ pé wọ́n dé tara wọn wọ́n kọ́ tara wọn àtẹ̀tò ti bá dating àtọ̀ dating so courtship wọ́n ti gbé gbogbo ẹ lọ tó bá ti kò fẹ́ pé àsìkò yẹn hàn ọ́ wáyé ká yọjú sàn pẹ́rẹ́ǹtì wa wọ́n bá débẹ̀ wọ́n bá nínú ilé fẹ́ra wọn. subhanallah ìfẹ́ ọdún mẹ́wàá ní kọ̀rọ̀ ìfẹ́ ọdún márùn-ún ní bí ó ṣe nìkan tó kódà níbi táwọn ẹlòmíì ìjà lánàá tí wọ́n ti tó ẹ̀jẹ̀ ara wọn wọ́n fi abẹ́jẹ̀ ara wọn lọ́ba yìí lọ́pọ̀ òní dà wọ́n á nu ara wọn láyé sí gbogbo ẹ̀kún ta yìí. tètè yọjú òbéèrè kìnnìkan wá délé àwọn ẹni yẹn ah! báwọn ẹni ẹsẹ wọn rí ni wọn tẹ̀lé ni tó tún tẹ̀lé ni wọn á ah, báwọn ọba mọ ẹni tí ẹ lọfẹẹ fi ọmọ yìí àwọn ọmọ ọ̀tá lù wọn dẹ máa afáàtún àdókò yìí náà tọ ẹnìkan bá ní ẹsẹ ẹsẹ rẹ tọjọpọ òun mà ẹ ń tọjọpọ yìí ó lè má má fún òun ṣe nǹkan kankan ṣùgbọ́n ó ṣe nǹkan kankan tó òun lójú ẹni à ń sọ pé ní islamic guest house àwọn kówó sí lọ́wọ́ onírúurú ọ̀sẹ̀lẹ̀ bẹ́yẹn táwọn báwọn ti ń sọ wípé afẹ́ lówó báyìí ọwọ́ náà bí tòkó jáde à wọ́n wo ní ojú owó onúwe ó ṣe déédéé owó owó ojú korojú à olùkọ́ kankan lọ́kùnrin oníjẹ yẹn ó kàn kó kalẹ̀ ló tara ó yíra padà lásán ara ẹ̀ fúyẹ́ lọ́dọ̀ táwọn ara àwọn wúwo wọ́n sì máa sọ lóko oṣù mélòó mẹ́rin náà làgbó orí bá ń kò sì mà níjọ yẹn ọwọ́ aṣọ gbólóhùn kan pé tọ́ súnà yẹn tẹ̀tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nu ilé tiwa ni o bìtí mọ̀ lọ nìyẹn o súnà yìí fẹ́ wá tọrọ ru ọmọ báyìí tẹ̀tẹ̀ wá bẹ̀rẹ̀ ni o ẹ má jẹ́ ojú òpin ilé tiwa o wọn lópin báwo ó ní níta bá fọ ẹnu kò lé lórí tẹ̀ ẹ ti yapa rẹ̀ àbúrò rẹ̀ fún òlé ìdí kọ́sọ fóun rẹ̀ nìkan tó lóun ọ̀fẹ́ yóò bá máa ṣe àgbèrè ńta náà ni ó yà máa ṣàgbèrè. alihamudulilayi mọ́tà haúsá ń wí ní tiwa ní àtúnṣe ọkọ̀ yìí náà ló ti sábà bí ọgbà jáàmù fún ó ṣe gbogbo ẹ̀ kó tó di kó tiẹ̀ jáde ó ti kọ́kọ́ ṣe nẹ́kù ọlọ́run sì kí nẹ́kù rẹ̀ ọ̀dà ní resort tí wàá ṣe wáìkì ní sukùl padà ní ọdún tó tẹ̀lé tó tẹ̀lé aláṣẹ tí wàá sukùl ni. ṣe rí àwọn tá à ń pilẹ̀ nǹkan sẹ́kà àwọn ni wọ́n rí lákòókò ju obìnrin ọ̀nà ẹ̀mẹ́jà dọ́gbọ́n sí ìdọ́gbọ́n sí oríṣiríṣi nǹkan ni wọ́n mọ̀ bí jáde yóò sùn mọ́ fáwọn yẹn ní àwọn ọgbọ́n kọ́gbọ́n tó ṣe pé gbogbo rẹ̀ ẹ̀kúlé òmùgọ̀dẹ́ ọ̀padà jáde àwọn yìí ńgbà tọ́lọ́ ní kí wọ́n má tọ̀ tẹnijọ́ sábà wọ́n wá dọ́gbọ́n sí ńgbà wọn ní pẹ́já máa ń kọ́ sí tòsí dáadáa wọn ò ní débẹ̀ níjọ́ sábà lọ́ba níjọ́ ahadi wọn wà tẹ̀tẹ̀ lọ sí kí ni o wọn lọ kó ẹja tó ti wọnú ìwà. látara dọ́gbọ́n wọn ọlọ́run ọba ìlẹ́kẹ́ lábà sọ wọn di ọ̀bọ lẹ́nu ìjẹpẹrẹ. ọlọ́run ìfàjọ àyínná ha nàkàlà ní máa bẹ́ẹ̀ ní ẹ̀yẹ́dá iná wọn máa kàlùfà ha wọ́n máa wọ́n lọ́tà lé mọ́tàkì. ọ̀dà àyínná ha nàkàlà ní máa لما بين يديها وما خلفها وموعظة للمتقين. قال فجعلناها فاتي صوت ti sọ wọn dọ̀bọ̀ ta sọ wọn dọ̀bọ̀ yẹn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọ̀la ni asẹ́ni nà káànà ti mà bẹ́ẹ̀ nà yẹn lẹ́yìn àwọn ọmọkùnrin ha asẹ́ni ìdíyàjẹ ìyàní bìmá bẹ́ẹ̀ nà yẹn lẹ́yìn ha fáwọn tí ń bẹ níwájú wọn àtàwọn tí tó ń bọ̀ lẹ́yìn wọn tòtò sí kọ́ náà ọba ìlẹ́kẹ́ ọlá ń sọ fún wa nípa àwọn wọ̀nyẹn náà nínú sórọ́tò Al-A'raf àyà one sixty three tọ́lọ̀ ni pé wàsálẹ̀kùn ánìlẹ́kọ̀rí àtẹ̀láti ha káàdà ha dúró tàlíbà ha ọlọ́ ni pé béèrè lọ́wọ́ wọn nípa àwọn èèyàn kan tí wọ́n jára gbèdúgbò kan tí wọ́n ń bẹ nítòsí ibùdó èmi àdúgbò fi sábì nígbà tí wọn tayọ àlá wọn lójú sábì tọ́nà ọ̀pá ìdíkẹ́ láti kíni o tó ṣe lé ìwọ̀ fún wọn pé wọn gbọdọ̀ kú ẹja tọ́ títí dé parí ayá rẹ̀ torí àsìkò wa. ọlọ́run ọ̀pá ìdíkẹ́ ọlá tí sọwọ́dà tó sọwọ́dà yẹn kó ṣe kó ṣe ní ìdí àjẹ ìyá ni tọ́lọ́mọ fi jẹ àwọn èèyàn tí wọ́n bá pọ̀ tí wọ́n bá ní orí kópa yànnà kí wọn làwọn nígbà tí wọn sẹ́rí kò níbi tí wọ́n ti tán takutakú ọlọ́run torí abẹ́ jẹ wọn. kọ́ máa jẹ́ wá kọ́ máa jẹ́ àkíyèsí tó sì máa jẹ́ àríkọ́gbọ́n fáwọn tí wọ́n ń bẹ ní àsìkò wọn tí wọ́n rí wọn báyìí. pé á àti bọ́lọ̀ ṣe máa ń ṣe fáwọn tí wọ́n bá dọ́gbọ́n sófin ọlọ́run. bẹ́ẹ̀ ni wọ́n máa kọ́lé fa ha àwọn tí wọ́n tún bọ̀ lẹ́yìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ látọ̀ sí ní àríkọ́gbọ́n káwọn náà bákan náà ọlọ́ni wọ́n mọ orin lọ́tà lé mọ́tàkìn bákan náà kó tó máa jẹ́ ìpìtì mọ́wọ́ ẹ̀rọ kọ́ máa jẹ́ wáàtí lé ní mọ́tàkìn fáwọn tí wọ́n jẹ́ olùfáyọ̀ lọ àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù lọ kọ́ máa jẹ́ wáàtí. báyà méjèèjì àwọn àǹfààní bẹ nínú rẹ̀ tààrí kọ àǹfààní àkọ́kọ́ òun náà ní sọ bí ìpìlẹ̀ ìyàwó àlùmọ̀jù dín ní bí àǹdí rọ̀ tó lè sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ìpèníjà fáwọn ìyàwó dín tó ń bẹ lójú ayé àná sọ̀rọ̀ àìlá àdàbí ní ìmọ̀ níbí lórí àìnígbàgbọ́ sí ànábì tó nígbàgbọ́ ayé àyìnà tiẹ̀ tó tún pé wọ́n jà náà kí ló tẹ̀ nígbà fànàbì ibi tó ṣẹlẹ̀ sàn bàbá ńlá bàbá yín ìlànà bí pàtẹ fi ọyẹ kí n ta èyí tí òṣojú rẹ ti sọ fún yìí ìmọ̀ pọ́lọ́ ọba lọ́rùn ó ti sọ gbọ́ àwọn àyè fún yìí. ojú pàna tí ọ̀rọ̀ yìí tó fi jẹ́ ìpèníjà fún wa wípé anáhùn àìlímú dáadáa ni wọ́n mọ̀ máa hàlà ìsìlámù yìí nítorí tẹ̀lé táwọn aṣáájú àwọn nínú ìjà nínú ìyá ìsábàbí ìmùkọ́lẹ́fà nítorí wọn yapa àti ọlọ́run. fàkàánà àlẹ́yìn ayẹ fóònù àdáríga mọ̀ọ́ìrọ̀ ọwọ́ atọ́kì yẹn náà tẹ̀kìnì kọjá ìdíjí fáwọn náà ayẹ fóònù àmọ̀ọ́ìrọ̀ tẹ̀lá kọjá ìdíjí fún wọn. wọ́yọ̀rọ̀tàdìrún nàbí ní àmàṣíyàtì láàyè ọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n lè sẹ́rí wọ́n lè jáwọ́ kó níbi ìṣiṣẹ́ náà àti ìṣiṣẹ́ rẹ̀. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tàhímù ìṣíyà jíjẹ́ ìwọ̀ láti máa dọ́gbọ́n láti máa dídì wàá nà mùtàhìyìlà alẹ́ mùhàrìmù ẹni tí ti dọ́gbọ́n lórí nǹkan ìwọ ọlọ́wọ́n ba láyé àkùrọ̀jọ alẹ́ lùdìwà ni kò lè jáde kó nínú sọ̀tà torí pé yọ̀ọ́ta yọ ala rẹ̀ ó sì jẹ́ ní ìpinnu sí lọ́dọ̀ ọlọ́run gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́ sọ pé àlẹ́ ní àjẹ́dẹ́ òní gbó àwọn tí wọ́n tayọ àlá wọn nínú yìí àjẹpẹ́ gbogbo ẹni yóò tọ́ba ti ń dọ́gbọ́n olùdọ́gbọ́n sí ìwọ ọlọ́run tọ́lọ̀ tẹ́lẹ̀ ìwọ kò lè gbọ́ kó o lábẹ́ wípé ọ̀tá yọ àlọ́ ọlọ́run ọba. báyìí ṣe yẹ lò àìlà mẹ́rin muhammed aazọ́mú isman min ìsìyáni muhammed aláwọ̀ ní sọ̀rí. kéèyàn máa dọ́gbọ́n ìwọ sí tọ́lọ̀ tẹ́lẹ̀ ìwọ ó lágbára púpọ̀ ju kéèyàn fún àwọn àti ìwọ yẹn tààrà lọ ẹni tó ṣe ìwọ direct báyìí ẹsẹ tí ẹ tó fẹ́ fúyẹ́ ju ẹni tó fi ọgbọ́n lọ ṣe Ọlọ́run dọ́gbọ́n sí dọ́gbọ́n sí ìwọ sọ wá lérò kọ lọrun ọmọ ilé ìgbà kọ lọrun lóhùn ó sì se nǹkan yẹn ṣùgbọ́n kejì òun á lóhùn dọ́gbọ́n ẹni tó dọ́gbọ́n lọ ṣe nǹkan tó dé ìwọ yẹn ẹsẹ tí ẹ ó tóbi ju lọ bá aṣáré ẹsẹ mẹgàfọ́ra rẹ ní sára sára. لأن جمع بين المعصية لأنه جمع بين المعصية والخداع إن توتي في لاغبارا jù ni pé ó ṣàkójọpọ̀ láàrin pé ọ̀sẹ̀sẹ̀ yẹn náà bẹ́ẹ̀ni tó ti lọ sí direct yẹn ti sí òun náà sí. ṣùgbọ́n kí ló tó òun tó wá sí lẹ́lẹ́kejì ìdá àbẹ́bẹ́ ẹ̀sán bẹ́ẹ̀bí tiẹ̀ ó fẹ́ sọ̀bọ̀ tiẹ̀ ó tún dọ́gbọ́n. ẹsẹ̀ rògbọ̀mọ́ ìdọ́gbọ́n ìdíje ó wà fún tiẹ̀ ajẹ́pẹ̀dé ike tó tún wà bí ẹ̀sẹ̀ tó ń sẹ́yìn kó tún lágbára ju tẹ̀tọ́ tẹ̀ tí ò fi ètè fún tiẹ̀ lọ. ولهذا كان المنافقون أشد جرما وعدوانا للمؤمنين أو عداوة للمؤمنين torí ẹ̀dùn jẹ́ pé àwọn mùnàfíkì tá a rí yẹn àwọn ní ẹ̀ṣẹ̀ wọn àti ìtọ̀tà wọn lágbára àwọn olùgbàgbọ́ nínú ìkùfà ìsọ̀rọ̀ ha ju àwọn kèéfèrí kan délé lọ kèfèrí pàmbélé àtijọ́ mọ̀ wípé apá àbúbá ni wà á lè pàdé ọ̀tá wọ́dà nọ́kùtì ó là wá àti àwọn tá a ní o àwọn kò fà á àwọn kan wá gbà wọ̀wọ̀ láàrin wa àtàrí bí wọn wọ́n fi ìsìlámù hàn sí wa wọ́n pa kúkúrú wọn hàn mọ́ wọn pamọ́ sínú. wọ́n wá fi kúkúrú yẹn hàn sáwọn tọ̀hún yẹn wọ́n pa ìsìlámù wọn mọ́ fún wọn àwọn mọ̀nàfíkì nù tí wọ́n yẹn lágbára púpọ̀ àwọn lọ́ta tí wọ́n lé fún àwọn olùgbàgbọ́ òdodo jù báwọn kò fáwọn ó ṣe bínú mùmìnì níwọ̀n ni ju báwọn tí wọ́n jẹ́ mọ̀nàfíkì ó ti kórìíra àwọn mùmìnì lọ. ẹ má yẹ ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́ mọ̀ sọ́nu mọ́sálásí báyìí nípa kíkínà táwọn aláìgbàgbọ́ ń ṣe fún yín tẹ́gbẹ́ nù ìtẹ́jọ́ jókòó náà bàbá yẹn káàárọ̀ ọmọ tuntun wa a lásùbà yìí tá a jókòó a tẹ́tí tẹ́ lèmọ́mù tẹ́lẹ̀ lèmọ́mù bínú ọkọ̀ ó bínú òru kó bírú ẹ̀rí kódà kí ẹ sọ̀rọ̀ àyọ̀ tí lèmọ́mù bá pàdé lọ́nà ó lè gbẹ́ orí yìí gẹ́gẹ́ bó ti bínú sọ̀rọ̀ bàbá tí ìlà wọn ṣe o tí ìlà wọn ṣe kọ́rọ̀ yẹn ọmọ jígbe la wà láàrin wọn mọ̀ náà ti lè kí hmm, ọlọ́run sànù wa o tẹmọ pé àwọn tọ̀hún yẹn náà àwọn aláìgbàgbọ́ tẹ̀ ń pè nígbàgbọ́ yẹn wọ́n ní àtìgbàgbọ́ tẹ̀ mọ́lé níjọ́ ọlọ́run wọn kọ lẹ́tà sí yín àtìgbàgbọ́ tẹ̀ mọ́lé nígbà táwọn etí tẹ̀ mọ́lé Islam lọ́lọ́run tẹ́ kí ni o ló sọ̀kalẹ̀ fáwa wọ́n lẹ́ ti ṣe Christianity tuntun ti Islam ọjọ́ kan bọ̀ tọ́lọ́run ràn sẹ́sì yìí torí pé mùnàfíìsì ni ìtọ́ba fẹ́ ṣe ni ò ṣe bọ́bà jọ́ sakala kọjọ́ sakala kọ yẹn dúró wọ́n bá ti jẹ́ òṣòkòlò kọ́ jẹ́ òṣòkòlò kọ́ yanjú owó ní ọ̀sákálá ṣòkòlò. àwọn amúnáfíìsì ọ̀rọ̀ wọn lè bẹ́ẹ̀ ní àlọ́rọ̀ ẹni tí ń dọ́gbọ́n sí ìwọ ọlọ́wọ́n bá ẹ̀rẹ̀ bákan náà nínú àwọn ẹ̀kọ́ ètò ìṣèpá àtúndíkọ́ nínú àyà méjèèjì yìí òun náà ní ọgbọ́n ọlọ́run bá tó ga jù nípa ìníbàámu ìyàtọ̀ lọ́run fi jẹ wọ́n títẹ̀ wọn tí wọ́n ṣe yẹn. torí pé àwọn tó ń jẹ́ olùdọ́gbọ́n olùdédè yìí ọlọ́run bá pa wọ́n rẹ́ pé kí wọ́n di ọ̀wọ́ yìí lẹ́nu yẹpẹrẹ. ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣe yìí anahum fa'alu shay'an suratuhu suratal mubah wọ́n ṣe nǹkan iṣẹ́ tí wọ́n ṣe wọ́n ṣe ìrísí rẹ̀ fi hàn kọ́tọ́ ọba mu tàbá wò ní pèsè tì báyìí wọn ò kókó wájú ọtá tó tó tọ́ wọn kò sọ pé ah jimoh láti jẹ ìwà àti àwọn àwa sílẹ̀ àwọn àwọn sílẹ̀ sunday láti lọ ẹ̀dá kò kílẹ̀ ṣẹ̀ wa o sẹ́yìn wa ká lọ ní sátọ̀dẹ̀ ẹ̀ lọ àlà fẹ́ràn pé ìrísí rẹ̀ ọjọ́ ìrísí ń tọ́tọ́ ẹgbẹ́ bí wọ́n wọ́n làákín hakikatahu gbẹrù mọba ṣùgbọ́n tá a bá ní ká wo títọ́ tẹ̀yìn wò nípa apá títa rẹ̀ yẹn á rí pé kò tó tọ́ náà torí pé sórọ́tù ní tí wọ́n ṣe yẹn ìrí tí wọ́n ṣe yẹn ọ̀pá òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá bá yí àwọn náà padà ní ìrí ti pé bẹ́ẹ̀ ṣe dọ́gbọ́n bẹ́ẹ̀ ṣe ṣe yìí àtẹ̀yìn náà mọ̀ fọ́bọ̀ lẹ ti dà ẹ máa dọ̀gbọ́ nínú àwọn ẹ̀kọ́ òun náà ni pé àlàyé agbára ọlọ́run gbogbo bọ́lọ̀ ti dá wa kò sí tọ́lọ̀ tó lè sọ yẹn dá kò sí tọ́lọ̀ lè sọ dá béèyàn ti wà tó jẹ́ èèyàn báyìí ti sọ̀rọ̀ báyìí ọlọ́run ló gbé ọmọ gbó tọ́lọ̀ bá ti lè gbó kò sẹ́ni ọ̀sọ̀ gbé ọmọ gbó ẹlòmíì lè dún mẹ́ẹ̀ẹ́dì wúrẹ́ tó pé kò sí ní yéé e wí kọ́dà báyà bí ó tún ṣe wí kùnú agbára ọlọ́run bá ìlẹ̀kẹ́ ọlá ọ̀dà púpọ̀ torí bọ́lá nǹkan sọ̀lẹ̀ kan náà ni pé kúnú kí lọ́jà sani fa ọ̀sẹ̀ yìí ẹ di ọbọ lẹ́nu yẹ pẹ̀lẹ́ wọ́n ti parada wọ́n ti dọ̀bọ̀. ní lásìkò ní ìṣẹ́jú kan ṣoṣo tọ́lọ̀ ń wí ní ìṣẹ́jú àyà ń dà nínú àyẹ̀kọ́ tá a rí kọ́ náà ni ìfibátò lè kọ́lé lillahi ìfi ọ̀rọ̀ nílẹ̀ bọ́lọ̀ńkọ́lọ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa kọ́lé ní ọlọ́run sọ̀rọ̀ iná ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti rìn àlùkò á lè tẹ̀lé wa. bákan náà inú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ìgbàna lẹ́dínà mọ̀tẹ́kọ́ kẹrọ̀dátán min hadhihi al-qaryah ọmọ lẹ́dínà àtẹ́dá òkè sáà àwọn tọ́lọ̀ pa tó sọ wọ́n dọ̀bọ̀ nínú àwọn ìgbèríko yẹn nínú ìlú yẹn kò làwọn tó ń tayọ àlà níjọ sáàtò. wà á mọ̀ lẹ́dínà náà hàn á ti sóòdì wà kọ̀dí nájà o àwọn tí wọ́n kọ̀ kó níbi aburú ìbàjẹ́ àwọn yẹn là wàá máa lẹbi náà sákàtù àwọn tí wọ́n dákẹ́ ánìlè mọtẹlẹ tí wọ́n pa àwọn tí wọ́n tayọ àlàlá kéèsì wọlé àmì sáré kó hùm tó òsì tún bá wọn ṣe tí wọ́n ṣe fàkọdì sákàtà lọhùn ànyìhùn fàsákàtà ànyìhùn tọ Ọlọ́run dákẹ́ pa wọn tọ àwọn wọ̀nyẹn wọn sọ pé tẹǹtì ọdá wọn sì bá wọn ṣe Ọlọ́run dákẹ́ pa ọ̀rọ̀ tiwọn nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ òun náà ní pé ẹni lè kó bá àwọn ẹ̀yà fi há tàǹkìlù lèkọ́ ìrìlẹ̀ hàmílì lèkọ́ lè hì tààlà àwọn ìdíyàjẹ tá a rí yẹn ọmọ ń jẹ ìdíyàjẹ ń gbà mí fẹ́ni tó tó yàtọ̀ sẹ́ni tó ṣiṣẹ́ ń mí yẹn torí bọ́lá ní fọ́jà àlùnáhà ní má bẹ́ẹ̀ ní ẹ̀yẹ̀dẹ̀ ìhà òun ṣe ní ìdíyàjẹ fáwọn tó wá tí wọ́n bẹ ló tó sojú wọn ìdíyàjẹ bọ́bá kàn án àbànújẹ́ gan pé ẹ̀gbọ́n mi lọ́wọ́ á dọ̀bọ̀ yìí á ah, kò sọ fún bàbá o bàbá ló ti wá padà dọ̀bọ̀ yìí tí yóò gbé bàbá ẹ̀ lọ lé pé bàbá ọmọ ẹ wá máa jẹun láàbíyá ìlànà sẹ́nu pé bànújẹ́ lọ́jẹ́ àwọn kọ́ lọ́lọ́ ń panu ìbọn lọ́n pa àwọn èèyàn lára wọn bákan náà nínú ẹ̀kọ́ òun náà ní pé anẹ́ ìṣòro ìdá ṣẹ̀yìn ìyá àwọn àlọ́ òfin ẹ̀sìn ọlọ́run tọ́lọ́ ti là kalẹ̀ béèyàn bíi ti sáyọ àlàyé nàtàlù lèlfààyè yóò máa jẹ́ ìdíyàjẹ́ sẹ́ni tó ṣe. àwọn yàrá òdu márùn sani ó kúrọ́ ìlà àdàdàn wọlébẹ́rì àlfààyè. yóò máa jẹ́ ìdíyàjẹ́ sẹ́ni tó ṣe tàbí gbà míì sẹ́ni tó ṣe tó máa padà sí díẹ̀ sẹ́yìn ó sì tún lè jẹ́ ìdíyàjẹ́ pẹ̀lú mí náà kí èsì kún ló ṣiṣẹ́. nínú àwọn ẹ̀kọ́ onígbànálẹ́dínà yẹn tẹ̀síwọ́n náà bí mí àwọn tí wọ́n lè sàǹfààní pẹ̀lú irú wáǹtí báyìí àwọn làwọn ti bá payọ̀ lọ. nínú rẹ̀ wọn náà pé anẹlẹmọ wáyé ìsìnkúmán wáàtí wáàtí méjì ni o àkọ́kọ́ jẹ́ ti kọ́ níyà àwọn ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ti wà láyé ẹlòmíì bẹ́ẹ̀ tó ṣe é pé bóníwáàtí bá ti ṣe wáàtí lọ́tún la mẹ́wàá kò ní gba wáàtí. àfa sọ pé màlámtó bí ni òun ìbára ayé àbòwò sani àná àwòsílẹ̀ ní ìyàlẹ̀ òjá afalẹ̀ tó ti pé àwọn ìwòye ayé rẹ̀ tí ọba ti dé láǹfààní kọjá afọ́jú owúlò fún kọjá kọjá nítorí àlọ́. ó tún ní màlámíyà yẹn fi rọ́ọ̀dà àrùn làmíyà ń fa àrùn máa rọ́ọ̀ṣà bíi ìlú àìlú yẹn máa ń àwọn ọ̀dà ó lẹ́nu tí gbogbo ohun tí ń bẹ́nu ìgbésí ayé yìí tí ọba ti wà ti fún ìgbà ẹni tí gbàgbà ti wà ti fún lámìyẹ fún àgbo kò lè ṣe láǹfààní máa rọ àbí ìwà ìwé ọmọ ìlú ọgbọdà èyí tó ní wà ti fi àtàárọ̀ dálẹ́ ṣe tó tún fi ṣe jíjọ́ kejì kò lè tó tọ̀ láǹfààní. ajẹ́ pé àwọn wáàsí wáàsí ìtẹ̀lé ayé bẹ́ẹ̀ tí yóò rí kọ́ tó owó tó tẹ̀lé sí lágbájá ọ sọ́ra sọra, ó láwọn tẹ́lẹ̀ mi rí báyìí ìtẹ́lẹ̀ mi rí lọ́jẹ́rùbá èsì wà sí ọlọ́run èsì àyà Kùránì mélòó mélòó tó ti pé nígbà tó kó sínú òṣèlú tán ní òṣèlú tẹ kó sí ilé ṣe wá sí fáwọn kan sọ pé máa olóṣèlú tó ní torí wọn nígbà wọn láwọ onítàmọ ọ̀nà olóṣèlú tó jẹ́ opposition party yín láti kíni o láti pa gbogbo nǹkan ìjẹ́ láàrin ìṣẹ́jú kàtí kejì ọwọ́ àrò gbogbo owó tó fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lọ wọ́n bá gbọ́ ẹ̀jẹ̀ wọ́n bá gbọ́ ẹ̀jẹ̀ lọ́ba ní ìrìn ẹ̀yìn wọ́n ti fi ṣe dáńdàbí wá àti fìdí ọ̀gbọ́n ṣùgbọ́n wọ́n kọ́ gbọ́ pé gbogbo pírọ́pátì wọn lè bàjẹ́ láàrin ìṣẹ́jú kàtí kejì ọ̀sàfẹ́yìn ẹ̀pẹ́ wà sí ayé ni ayé nìyẹn ètò pé ìrì ayé táwa ń sọ òun náà ni pé ah, nǹkan ń ṣẹlẹ̀ nǹkan bẹ náà pé bàbá kan lọ́wọ́ àti kìnnì kan wá sí ọmọ rẹ̀ pa àlọ́ ìyẹn kọ́ là ń sọ tá a máa sọ̀rọ̀ pé ẹnìkan ń sàtìyàn ìyẹn kọ́ là ń sọ àwọn reality báyìí là ń sọ láwọn ọ̀rọ̀ tó sì kò fojú hàn táwọn náà ò lè gbé tíyẹn bá ti nǹkan báyìí láyé bíbá ẹ̀ ní ó lè rẹ́sàn kan báyìí nínú àwọn àti náà ni wọ́n sáka nù sunna ní sọlọ àìsọlọ sáka nínú àwọn èsì sí àwọn ẹni rẹ tuntun kò ti síwájú tí ọmọ jẹ wà gbogbo àwọn kan wọ̀nyí wọn tọ́ka pé kí n máa tẹnu kọ̀ọ̀kan wa ká ṣọ́ra fún ìdọ́gbọ́n ká ṣọ́ra fún ìdèdè níbi ọ̀rọ̀ Ọlọ́run ọba ìrèké ọlá àti Ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ Ọlọ́run tó sì rọ fún ìmọ̀ àtẹnu kọ̀ọ̀kan wa sọlá lọrọ sọlá bàbá rẹ kàlẹ fún ìlú Muhammad wa ìbéèrè. tí ó tèrè ẹyọ wa wàlẹ́ kò sọ́la ọ̀dọ̀ káàtó. Nam oníbèrè ni pé ibi téèyàn ti kọ́ṣẹ́ téèyàn wá ti rìn síbẹ̀ síbẹ̀ díẹ̀ nígbà tí ọ̀padà yá dé ọ̀padà fẹ́ máa rìn síbẹ̀ ọlọ́run ti lè káwọn àgbọ̀ ìgùn dé nípa apá ìjọbalẹ̀ àìkúnlẹ̀ ibi tá a ti kọ́ṣẹ́ àbọ̀gà tá a kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ àwọn fẹ́ bọ̀ ìdọ̀bálẹ̀ jẹ ìdọ̀bálẹ̀ wọn fẹ́ kọ́ máa tẹ́ òfin wúlò fáwọn wọn ò ní kò ṣe máa ń ṣe kó ṣe yẹ kó ṣe ní òfin ẹ̀sìn náà ló ti ṣe salamu alaykum wa rahmatulahi wa barakatuh. báyìí kújọ́ mẹ́ta gbogbo ilé wa ń kọ́ ọmọ mi ń kọ́ kíníkan kíníkan ó kí wọ́n dáadáa fún òní gbogbo iṣẹ́ kúnyànjú o ọlọ́run bá fún eléré ọlọ́run ṣe rọrùn ọlọ́run ṣe dáadáa fún wa ìjẹta náà ni mo dé ọ̀tá tẹ̀lé kí wọ́n á kí wọ́n á kí. bí ọsọ gbogbo ọ̀rọ̀ tí ọba sọ tí ọba máa wò fún àwa ti gbọ́ ọpẹ́ ìdá díẹ̀ ọpẹ́ ìdá tọba tó ọkọ̀ wà ló kan rẹ̀ náà ni wá yẹn náà lọ́kọ̀ kan rẹ̀ olùkọ́ yé kí wọ́n dáadáa mo sọ̀rọ̀ wo ètò ṣẹlẹ̀ pé má wulẹ̀ wá kí mi má má bójú mi jẹ́ ìjọ kẹta wà tó lọ ọgbọ wà ló kan rẹ̀ náà wà tó kọ kódà tó bá ń ṣe kíní kan lọ ọgá ẹ mú wa ẹ mú wa ẹ mú wa ẹ mú wa ọba ti ọba ti ọba ti gbé fún ọ wàhálà wù sí yẹs dápẹ́ lé fún ju bẹ́ẹ̀ lọ. oníkò kì í sọmarí ọwá lónìí kì í sọmarí wọ́n ló bí ní o wájọ kejì o tún sọmarí ọwọ́ àjọ kẹtù bá tó fẹ́ fún mi pílẹ̀ ọba tí ìjọba lè máa bá lọ láàrin láàrin láàrin nígbà bá tó o ṣe rí nìyẹn kó o nítorí pé ọ̀gá kan lọ jẹ́ nígbà tá à ń sọ̀rọ̀ bàbá tó bí ọ tó ti sì wá ń sọ̀rọ̀ ọ̀gá ntọ́jọ́ ntọ́jọ́ àìsèré ọ̀ nọ́mẹ́lẹ̀ dọ́bálẹ̀ àwọ̀ ọ̀gá ọ̀gá ẹ̀ ntọ́jọ́ ò ní ṣe ṣe ọ̀rọ̀ tó dáa ọ̀tọ̀ tutù ọ̀gbìn má gbọ́yé wọnú gbèsè ayé wọn sálàyé wọn bá gbọ́ alihamudulilayi wọn bá gbọ́ sọ̀n pé nǹkan kan yé wọn ni èsì pa gidi kan ìwọ náà máa bínú lọ pé wọn kàn ní kó kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní ọ̀gá nígbà tí ìbá ṣe pé iṣẹ́ tẹ kọ́ mi ò ṣe tú owó ìṣe padà ìbá jù sí bẹ́ẹ̀ fọ́ nkíní rárá wọn bá ń pè fún mi kò yé wọn náà ni mi ò lè bínú kò yé wọn ni wọn mọ̀ pé mo máa ń dọ̀ tẹ́lẹ̀ síwájú kágbọ́yé yìí tó dé sábà náà ti di ọmọ tó níwà tó jẹ́ ni dáadáa náà bí wọ́n bá láwọn fẹ́ bínú dé lẹ́bù kan ó tún padà alimohim èèyàn kọ́ sẹ́ńbì kan kò pẹ́ ni ẹ lè ta yẹn lépè téèyàn bá ti sẹ́ni èpè títí àyìn bàbá ta èpè ọ̀tá kọ́ ni ìjọ tó bá kọjá wájú èpè yẹn yóò jalè lórí títí àyìn ṣùgbọ́n káwọn náà jẹ́ oníwà tó dáa àwọn jò ní gbèrágà kó jẹ́ pé ibi tá a ti bí ọ̀rọ̀ tá a ti mọ sọ wọ́n ti mọ báyìí sọ gbèrágà ẹlòmí ọmọ sọ̀rọ̀ tágbàlagbà ọ̀nà tí ọgbà dáa ẹ̀dá tẹ́lẹ̀ yìí náà yà sẹ́ ẹ̀ wúyé tí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa ń sọ ni tẹ́ ẹ fi máa ń sọ ìpè dọ̀bà lè ti wà. à ẹgbẹ́ wo gbogbo pátápátá gbáà ni wọ́n máa tó àwọn ọlọ́run ti arí pẹ́ lórí dáadáa bàbá ọlọ́run ti kárí pẹ́ ẹ̀yìn àlẹ́ bí wa ẹ̀yìn àlẹ́ bí wa jáde bọ̀dá lágbájá bọ̀dá sẹ́gun lápẹ̀rẹ̀ wọ́n gba sẹ́ sójà níjọ́ tí wọ́n wá ní mọ̀mọ́ pé wọ́n ti ni àwọn ológun lòun gbogbo ọmọ yorùbá ni wọ́n tà mo rò pé òfin olóògbé àwọn tí wọ́n gbé wa àkìlá lòun ò fi dọ̀bálẹ̀ ìmọ̀ àjàlá bí ìyá wọn ti dẹni tó gbọdọ̀ sékiri o dọ̀bálẹ̀ ọmọ ìyá wa kan lẹ́kọ̀ọ́. bá bàbá rẹ sọ̀rọ̀ ọmọ pé bàbá máa ń sọ̀rọ̀ pé òkúnlẹ̀ òsínbàṣà o bàbá rẹ wá kúnlẹ̀ fún àfa ọmọ rẹ̀ bẹ́ẹ̀ sì ni bàbá yìí ju àfa yẹn lọ wọn abẹ lu ọgbọ́n kan fún bàbá ànijáde pọ̀ kí ló dé tó yẹ pé mo rí tẹ bá dà fà ẹ má kúnlẹ̀ fún wọn bàbá ní a bẹ́ẹ̀ ni mo sì rí bẹ́ẹ̀ jù wọ́n lọ dáadáa lẹ́sìn ju àfa mi lọ ọ̀parọ̀ ìmọ̀ tí ń bẹ lára wọn ni là ń kúnlẹ̀ fún bá mi ìmí náà ní mọ́jú yìí lọ abẹ́rẹ́ kẹ́sẹ̀ bẹ́ẹ̀ dájú mo nímọ̀ jù yín lọ ẹ̀yìn kúnlẹ̀ bí mi. sẹ́mọ̀ yìí pé ọ̀rọ̀ pèsè jẹ wọ́n bí máa ń pọ́n tó àwọn ọ̀rọ̀ tí ó kàn yẹn lọ́pẹ́ yìí ni wọ́n máa ń sọ láti jọ ìbàbọ̀ ọ̀dà láàmú wọn lọ pé yé abáyé nìkan àmọ́ kó wà lọ lagidi kan tó máa tó fi wá dariwo wọn àpé afáǹjà ń wíri bá kíníkan lára fáà kí ó bá wíri lára fáà kí wọ́n fi máa ń lò yàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kò yé wọn a máa pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn nana rẹ fún wọn àwọn tí wọn yìí dọ̀bálẹ̀ yorùbá nílẹ̀ yorùbá sí yorùbá yìí ti ìbánu ìbọn bẹ yìí dọ̀bálẹ̀ àbọ̀bá ńdọ́ bá dọ̀bálẹ̀ kì í náà ní babọba sílẹ̀ máa ń pè ní babọba lẹ̀ yorùbá ọmọ mi ò dọ̀bálẹ̀ èmi babọba ní máa dọ̀bálẹ̀ ọ̀dọ́ ọmọdé ẹ kọ́kọ́ sọ pé kọ́ ọmọ mi ọ kọ́kọ́ dọ̀bálẹ̀ náà bọ́bá tó ọ̀hún tó bẹ́ẹ̀ bàbá rẹ̀ lèmi tèmi ó tún lò kó bàbá pé mi dọ̀bálẹ̀ ọ̀rọ̀ pé yorùbá ètò ọ̀sàjẹ́ pàtàkì ni pé ká jẹ́ ni tí ó ní farabalẹ̀ tí ó sì máa sọ àwọn ọ̀rọ̀ tó níbàámu tí wọ́n máa gbóòórùn ìtẹríba nínú ọ̀rọ̀ wa ẹnu máa bẹ́yìn wa lọ́gán islam tó yẹ kó náà lọ́jọ́ sábàbí tẹ́yìn wa fi gan. ọlọ́run bá kọ́dà kọ́lé wa fún nípa yàrá. náà mi bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹ̀ẹ́ náà mọ yẹ béèrè. Gbàtí wọ́n wá sí àwọn bọ́lọ̀ tó ti lè tó, wọ́n sá jẹ́ fún wọn sí òkú. Àwọn wá gbé wọn sí wọn sí òkú wọ́n gbé ní àyè títẹ̀. Káàbọ̀ bóyá ó sì lè tó sí wọ́n lè ṣe láti ṣe. Irú ìdájọ́ wo ni wọ́n wà fún ẹ̀ tó ń bí? wọ́n jí gbé bọ̀ tí wọ́n sì gbé tòtá bá ti mọ̀ pé wọ́n sì gbé tòtí wáyé àkọ́kọ́ àríkẹ́ ti gbogbo wa tòtí wáyé nígbà tí ó ti dájú ní mátúárì tí wọ́n gbé òkú lọ rí pé ọ̀tọ̀ lòkú tí wọ́n ọ̀tọ̀ lòkú tí wọ́n gbé àkọ́kọ́ rìkwẹ́sì fún òkú wa tí wọ́n bá ti sin wọ́n òkú àníṣe tí wọ́n bá ti sin náà fẹ́ wọ́n òkú òkú yẹn á sì wojú ẹ bẹ́ẹ̀ sáré pé bọ̀dá alágbájá ni bàbá alágbájá lélẹ̀ ó ti báyìí ha tára rẹ̀ bá wà nọ́mà ní wíwà bá a lè rí wẹ̀ á wẹ̀ ó ti báyìí ní tọ́ba ti tayọ tí a lè wẹ̀ táyé kẹta yẹ mọ́mú náà ní kásẹ̀ á sì ṣe sọ́lá tó sí lára á sì ṣe ti àwàtà jẹ́ mùsùlùmí. ọwọ́ akó ó ń relé òdele ni ó ń roko òdoko ó tó kó òrókò bọ́sọ̀kọ̀ òrókò tó kó ẹni pé àti ẹ̀ máa bókú ẹ̀ sì jẹ́ wọ́n sọ pé wọ́n lásìkò tòótọ́ wọ́n kú ṣùgbọ́n àwọn máa bókú ẹ̀ sàṣẹ lọ́wọ́ wọ́n sá ni wọ́n ti sí wọ́n ti sí ni wọ́n ti kódà mástẹ́rì àni wọ́n ti kí ni o wọ́n ti fún wọn èyí tẹ́ jẹ́ mùsùlùmí òkè ẹ̀ kí òun ránṣẹ́ sí lára ńgbà táwọn adájọ́ ọba ti fún wa pé ṣe ni wọ́n kírun sí wọn lára pàápàá jùlọ tó wáyé pé mùsùlùmí àtẹ̀ntì èsì mùsùlùmí ni àwa bẹ̀ àwọn òkèrun ránṣẹ́ sí òkú yẹn lára ṣùgbọ́n tá a bá ti mọ̀ pé wọ́n ti kírun sí i lára níbi tó wà kò nídìí káwé rẹ̀ ti ṣe dáa fara wọn. òkè báyìí tó bá làwọn àdìsí rí nìyẹn ẹ béèrè òkú yín pẹ̀lú ìlà ọ̀dà òkú yín padà sáyé tọ̀lẹ̀ kí òkú yọ wà àwọn náà sì lọ gba òkú tiwọn náà wọ́n gbókun wọn lọ sáyé tí ẹ̀yìn ti gbókun ti ń kó ẹ̀yìn ó sì gbókun ti ń lọ sáyé tọ̀lẹ̀ kí àfihàn ẹlẹ́ẹ̀kẹta tí ò sí ní. tani nàbà tírì. ṣé wàá hàn ya? kò ó sùn. Jókòó ṣẹ̀tọ́n. Jókòó ṣẹ̀tọ́n. oníbèrè ni pé èèyàn sùn lọ́ba lálàá ọba jẹ́ òsì fẹ́ katia gbogbo lè katia rẹ̀ kó tó lọ wẹ̀ ajẹ́pọ̀ntọ̀ nǹkan fẹ́ràn èrí mo rò pé wa pọ̀ntọ̀ nǹkan fara mẹ́gbẹ̀ẹ́ púpọ̀ àrè erin fún gbogbo àwọn nǹkan àdọ̀tí torí tí èèyàn bá jẹ́ ọkùnrin lọ́jà barapá dáadáa fúnra ara rẹ̀ náà lórí pé ṣòkòtò òun ti gan bí èèyàn bẹ́ẹ̀ ti báyìí ìkórìíra kan ti wá sínú sínú ẹ̀mí yìí bó ní tíra yẹn ti wá kánjú tó tó fi jẹ́ pé síwájú kó tó wẹ̀ lọ́kàn rọ̀ tíra wàá kọ́kọ́ lọ wẹ̀ ọ lọ wẹ̀ wá sí wẹ̀ tí wàá sẹ̀ wá sí kí ni o wàá ka tíra tí tọba fẹ́ kà ọ̀pọ̀ kàpọ̀ kò ní sí wàhálà kankan tó nu tíra tó lọ fẹ́ kà yìí ni ó ti ṣe pé táwọn àtọ́jọ́ máa àyàtò kura ní àkóso kí ni o kọ́ máa wà nínú rẹ̀ wọ́n sì ṣe ilé ọ̀fẹ́ tọ́jẹ́ jóná kó kí ni o kọ́ máa ka àyà ẹ̀gbọ́n alùkẹ́rì tí wọ́n ti máa sọ̀rọ̀ gbogbo àwọn ìṣẹ̀sìn yẹn tó o kó tiẹ̀ má jẹ́ kọ́ ọ̀ka tíra kan o tiẹ̀ ní tíra kan tó o fẹ́ ká o ti bára rẹ ní júlò kó o jí lọ́ba bá rẹ jẹ́ níbà wá jókòó kalẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ kí lọ fẹ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ ká lọ wẹ̀ tába ti wẹ̀ tán ká ti àwọn kàmí ìtọ́ba fẹ́ ṣe kẹ́kẹ́ tába fẹ́ ṣe. ìjókòó ṣẹ̀kọ́ọ̀t o ní ìjókòó tí ọmọ àyàwó ti àpẹẹrẹ rẹ̀ káka ọ méjèèjì bàbá yìí káka sí ẹ̀yìn àsọ̀kọ̀ àjókòó tọ́wá ni pé tọ́ba jẹ́ pé èèyàn wá jókòó pẹ̀lú ọwọ́ kan kọ́ tọ́ba jẹ́ tọ̀tún á sọ pé kejì bẹ́ẹ̀ tọ́ba jẹ́ tòsì ànábi sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àti kọ̀ọ̀fún àpò níbi yẹn náà àìjókòó ká dá ká dá gàgà lé ọwọ́ left side ìjọ àyè fún sọ ọlọ́ọ̀tọ̀ àlà àlà wà àlà. Thank you. wọn lókùtà àti kí òun ti lára wọn ti sin gan àmì ìtúwádé wọn á lọ síbi sàárè rẹ tí wọn tún lè kírun sí lára tí wọn lè kírun sí lára wọn lè kírun sí lára mọ èyí ọ̀tọ̀ ni pé gbogbo àti ìtàkùn sọlá tuntun lára wọn ni ìmáàmù ẹ ìmáàmù jẹnẹra ilé kọ́kọ́ sí sọlá tù ọkọ ta gbogbo àjọṣe wọn ni ìmáàmù jama rẹ ìgbìmọ̀ tí wọ́n ṣe kótóbọ́dà ọ̀nà àtúbọ̀dà ìmáàmù rátìbí rẹ̀ kótóbọ́dà ọ̀nà àtúbọ̀ gbogbo ayé náà látún wà ní ẹ̀yìn rárá ní ọ̀tọ̀. a kò sì tó tọ́ ká sọ pé ìmáàmù central àwọn ni wọ́n kọ́kọ́ kírun àtàn jàmá àwọn àjẹká àyòkó òjòkó ìmáàmù agboolé wọn níbi báyìí ló kú bí báyìí o ọyà gbogbo wọn àtàwọn tí wọn náà wọ́n tún dìde ọ̀tọ̀ a ah, síbẹ̀ ti pè nìkan ní màmú jẹ́nẹ́rà àti màmú sẹ́ńtrà òun ni kò sí sọ́lá tó wọn kà lóko sì ní wọ́ àmọ́ wọ́n ti sìnkú tán wọ́n ti sìnkú tán àwọn kan bá dé látẹ̀yìn òdì tàbí wọ́n dé tí ètò sẹ́yìn òdì náà ti ọjọ́ pé inú òlu ni wọ́n sùn ìròyìn pẹ́ kó tó kó tó kà wọ́n bá lọ síbi sáré wọn ká bàrà mẹ́rin ó nítorí pé ìmúra tó sọ̀dá arábìnrin kan tó di aláwọ̀ dúdú lójú ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ní tí máa ń mójútó masalasi púpọ̀ tí máa ń gbá masalasi dáadáa tí masalasi máa wà tónítóní arábìnrin wa kú àwọn tàbí ọ̀sọ́fà ní sọ́dọ̀ kò kú fúnra wọn ni wọ́n lọ ètò àti sin ẹni wọ́n ti sọ̀rọ̀ àtúntò àwọn sin anabi wa rí tẹ̀sí dáadáa arábìnrin báyìí tí wọ́n ti báyìí wọ́n ní ó ti kú ó ti kú wá sí sọ́dọ̀ àtúntò àti kí á ti sìn anabi ni alá àgántùmọ̀ ni títí ẹ sọ fún mi gbà tó kù dòló ni alẹ akọbìrì ha ẹ tọ́ka mi síbi títí sáré rẹ wa ànábi ti ka bára mẹ́rin sí sáré rẹ lára eléyìí gbogbo bọ́ọ̀ yẹ kó adé fi wá wà nù bọ̀ọ́rì kò sí wàhálà kò sí ta kò sí ta fẹ́ dálẹ̀ mọ̀ nípa rẹ̀ lórí ẹsẹ̀ lẹ́sẹ̀ àfàwà kan sáfì mọ̀ sí ọ̀rọ̀ ìdọ̀rọ̀ àfàmọ̀ ọ̀lọ́ kan àwọn àgbà fáwọn ọkọ̀ àníyàn kò àníyàn ṣèkùn nílọrin àfàlàyé nígbà tá a fi dọ́yọ̀ ọmọ ọ̀yọ́ ni wọ́n wọ́n ti fi wọ́n tán tí wọ́n ti kó bẹ́ẹ̀ àtàwọn ará ẹ̀dẹ́ lájọ́ máa lè hikma ìyá ìsẹ́yìn àtàwọn kan lọ́yọ̀ tí wọn ò gbọ́ sígi ní adébẹ̀ bàbá náà fi ń sáré sára láàfà yẹn ọlọ́run fún láǹfààní hafizu muslim yóò sọ pé fa bí ìsà fa bí ìsà iye báyìí lọ́wọ́ àná alukur'an wà bí ìsà iye báyìí lọ́wọ́ àná alukur'an ọlọ́run kẹ́ wọn gàdé kí ẹ bá béèrè wọn pé alihafiz mas'udi ọyọ a ọlọ́run kẹ́ wọn wọ́n mọ̀ sọ pé yú eléyìí báyìí tọ́jọ́ra wọn yìí báyìí lọ́wọ́ àná kúránì eléyìí báyìí eléyìí báyìí gbogbo àwọn bíi tẹ̀sán bẹ́ẹ̀ wà wọ́n mọ̀ sọ. tọ́ba tọ́ba ń tẹ̀sàrọ̀ wí báyìí ẹ̀ tẹ̀ mọ́ lérò pé báyà rákà méjì lẹ́sí. tí òun yẹn tí ń dùn yẹn lè yọ kọ̀kọ́ máa wò sí ẹjẹ́ pé ara ó fi ẹ́. tó kálukú gbọ́ ń ṣe inú tí wọn ti ké sọ láti sìn ọ lára tó yẹn ọ látàkù àwọn ìtọ́ látàkù ní ti láti sọ yẹn ọlọ́ọ̀dà àlá wà àlá sùhà ọlọ́ọ̀hàmdì ṣẹlẹ̀ ọlọ́ọ̀dà àlá.